السلام عليكم ورحمة الله وبركاته يقول الله عز وجل أعوذ بالله من الشيطان الرجيم أحل لكم صيد البحر وطعامه ومتاعا لكم وللسيارة وحرم عليكم صيد البحر ما أنتم حرما اتقوا الله الذي إليه تحشرون يا الله الكعبة البيت الحرام olùkàkọ àti ohun tí ẹ bá ti ọtẹ rẹ nínú àwọn ẹran tí ń gbé ní òkun àti lẹ́nu fún bí màmí ìrẹ̀lẹ̀ fún àmà ìsẹyìn lọ́nà tá a máa ń gba ọmọ ẹgbẹ́ta àbàkẹ́ fún ọmọ ẹni tó ṣe yìí ti ṣe gbogbo ògbà tá a bá máa ń fẹ́ lórí mímọ kí ọ̀dà lórí pa àmẹ́ni tó ṣe lónà pa àmẹ́ni tó ṣe. máa ń máa lórí bẹ́ẹ̀ nígbà míì nítorí wípé oníkàlùkù ti mẹ́rin tó lé. ọlọ́run bá sọ pé wọ́n ó lè kọ́ ìlẹ̀nsẹ́nu bọ̀ọ̀yì sẹ́ adọ́mi ọlọ́lẹ̀ ọlọ́run òṣìṣẹ́ ẹni tó tẹ̀ dáa lè lẹ́yìn lẹ́lẹ́ nítorí pé àti màdánù bá tó dáa torí ẹ̀dá abámẹ́ni tó ti sẹ́ àbùkátà láti wú ẹni tó ṣe jáde nítorí pé sísọ ẹni tó ṣe jáde sọ́ńgbà mi yóò ti dé kọ́rọ̀ sí ọ̀yọ́ kóhùn kókùn nítorí àwọn òfin méjì òfin alákòókò òun náà lè rí pé àlùmọ̀ọ́lùmọ̀ kẹlẹ́kọ̀ọ́ gbóńdàbà ti mọ̀ ọ́ dàbí gbàgbé awé tó ń ta ìwé ìrọ̀ ìlú jẹ́ pé bẹ́ẹ̀ bá ti ní màsí tó bá ti lóye sí bẹ́ẹ̀ lọ́rọ̀ yẹn máa ń kúrú wọ́n ti ọ̀rọ̀ bá ti mọ̀ ní ọdún mẹ́sì pé làbẹ́ yẹn ti pè ẹlẹ́kẹ̀ẹ́ òun náà ní tọ́lùkù tọ̀kùwé lẹ́lẹ́sẹ̀ sẹ́ẹ́rì rẹ̀ ká má fa ìṣirò lágbàmù kéré mẹ́lẹ́sẹ̀ káwọn máa ka ìṣirò tá a máa ń ṣe láptọ́ọ̀pù èrè ńlẹ́ńlẹ́ wọn àti wọ́n gbé èsì rẹ̀ ti yé kí wọ́n ti fẹ́ jókòó sí ibi rẹ̀. torí ẹ̀ ń dé أحل لكم مبني للمجهول nítorí pé ẹni tó ti lẹ́tọ̀ tani ti gba lẹ́tọ̀ ọ̀lọ́ tani ti léwọ̀ ọ̀lọ́. tó bá jẹ́ pé wọ́n máa fẹ́ ṣe wọ́n bá fẹ́ ṣe fúlẹ́lì jáde nígbè jáde gbígbé wọn fẹ́ ká mẹ́rin ló ṣe é kó bá ti pa àmọ́ ni ọlọ́run bá wọ̀ bá sọ pé àhámọ́wọ́ òlẹ̀kùn sọ ilẹ̀ gbà ọlọ́run bá ṣe àwọn tẹ́ bá sọ jẹ wọn nínú àwọn ẹran tí ń gbé ní òkun lẹ́sọ̀ọ́ wọn. torí ẹ̀ ló ti dẹ́kun àlùsùmọ̀ àlẹ́ yorùbá pẹ̀lú wípé a ṣe àwọn ẹran tẹ́ ẹ bá ṣọdẹ wọn nínú àwọn ẹran tí ń gbénu òkun a ṣe lẹ́tọ̀ fún yín a ṣe kì í ṣe pé àwa a ṣe léde yorùbá ó túmọ̀ lẹ́nu majhul àfẹ́ dárúkọ ẹni tó ṣe. a sì lè túmọ̀ rẹ̀ pé ọlọ́run ọba ṣe àwọn ẹran tẹ́ ẹ bá ṣọdẹ wọn nínú àwọn ẹran tí ń gbé ní òkun lẹ́tọ̀ fún yín torí pé uhilla lakum ìtumọ̀ rẹ̀ náà ni ahallallahu lakum. ṣùgbọ́n gbàtọ́ náà bá wa sọ pé saydul bahr saydu lọ́lọ́run ọba wí eléyẹn ọjọ́ ismul masdar sada yasidu fàyídà ṣùgbọ́n ohun tá a gbà lérò pẹ̀lú gbólóhùn yìí òun náà ni ismul maf'ul ismul masdar ṣùgbọ́n ìtumọ̀ rẹ̀ ní kí ni ismul maf'ul torí pé ìtumọ̀ ayà yìí ni pé ahallallahu lakum almasida fil ọlọ́run ọba ṣe lẹ́tọ̀ọ́ fún yín àwọn ohun tẹ́ ẹ bá ṣọdẹ wọn nínú àwọn tí ń gbé ní òkun ohun tẹ́ ẹ ṣọdẹ kìí ṣe pé ẹran ẹran ọdẹ kìí ṣe pé ẹran ọdẹ torí pé ẹran ọdẹ kìí ṣe dandan pẹ́ ti mú ṣùgbọ́n tọ́lọ́run ọba ti ń sọ fún wa ń bí ni pé ismu tó wá níbí wọ́n ń pè ní mọ́sídàá ìpìlẹ̀ ṣùgbọ́n tá a gbà lérò pẹ̀lú rẹ̀ nìkéni ẹni tá a ṣe níṣẹ́ torí ẹ̀ tún máa yà ẹnikẹ́ni ọlọ́run ọba ṣe àwọn ẹran tẹ́ ẹ bá ṣọdẹ ó sì wọ́n lẹ́tọ̀ fún yín ọlọ́run ọba wa ní sọ́yìdọ̀lù báhà àbí sọ́yìdọ̀lù báhà ẹran ní òkun eléyìí túmọ̀ sí wípé gbogbo ẹran tá a bá ṣọdẹ rẹ̀. nínú àwọn ẹran tí ń bẹ nínú òkun ẹ̀tọ́ ni fún wa nínú àwọn ẹran tí ń bẹ nínú òkun ńlẹjà wà nínú àwọn ẹran tí ń bẹ nínú òkun àwọn ẹran wà tó sì pé wọ́n ń pè mí ní ajá òkun wọ́n ń pè mí ní ẹlẹ́dẹ̀ òkun nínú àwọn ẹran tí ń bẹ nínú òkun àwọn ẹran tí ń bẹ nínú òkun. èyí yòówù tẹ ẹ bá ṣọdẹ rẹ̀ nínú wọn Ọlọ́run ọba ṣe wọn lẹ́tọ̀ọ́ fún yín. ṣé báyà yìí ti ṣe wá bẹ́ẹ̀ náà ni apá kan nínú àwọn olùmọ́ni bẹ́ẹ̀ náà ni gbogbo tí máa ń gbé ní òkun tẹ ẹ bá fi lè ṣọdẹ rẹ̀ Ọlọ́run ṣe lẹ́tọ̀ọ́ fún yín. apá nínú àwọn rárá o kharajat al-ayatu makhraj al ولا مفهوم لها ولا يجادي níjáde pé èyí tó pọ̀ jù nínú ti ń bẹ nínú òkun ẹ̀tọ́ ni fún yín ṣùgbọ́n o àwọn nǹkan àti nǹkan àti nǹkan ń bẹ tó ṣe pé kí á ọlọ́run ṣe léèwọ̀ báwo wá ni ó ṣe tọ́ pé ká jẹ òkun èèyàn jẹ́ àbá apá kan nínú àwọn olùmọ̀ àwọn olùmọ̀ tó ń sọ pé rárá o gbogbo ń bẹ ní òkun lọ́lọ́run sọ o wọ́n ní ẹlẹ́dẹ̀ tí wọ́n bá sọ pé tí wọ́n sọ ẹlẹ́dẹ̀. ọpọlọ rẹ ń bo ní ọlọ tẹlẹdẹ tí ń gbé ẹ̀yìnkùlé rẹ ni tàbí tí ń gbé ní ń gbé orí orí èpẹ ni kèése lé kèése tí ń gbé ní òkun lọ́lọ́run sọ wọ́wọ́ sàáyè nínú ìlọ́dọ̀gba ẹran wá fún Atlantic Ocean làwọn ti mú làwọn ti pa wò pé ọmọ ọmọ ti kò ṣe kí ni kò wojú ọbẹ̀ kò mú yẹn ni. bákan náà ẹnìkan á pẹ eléyìí o ajánu òkun ni ok kọtọkajaja kpọlọkpọlọ wa ń lọ ajá ti máa gbó ládùúgbò àbẹ́ tí ń gbó nù òkun ẹni tí ó sì fi yé wa pé tòkun náà ń gbó wàlá yóò ṣiṣẹ́ ká tó gbà sáà wọlé la ṣé wàá ń gbé nù òkun ni. pé lóṣù mọ̀ pé ń gbogbo mọ́ta ni lẹ́yìn náà tẹ́ ẹ bá gbọ́ tájà ń gbó ẹ sáàdì ọlọ́run ajé ìwọ̀ torí ilẹ̀ àbí tinú nítorí tí ń gbó táwọn àmà náà nítorí ilẹ̀ torí ọ̀rọ̀ táwọn tó dọ́gba ni pé ẹlẹ́dẹ̀ kan kìíní kankan pé ètí ń gbé ní òkun ni òkè tó torí ilẹ̀ ẹ̀yìn sẹ́mi pé létí òkun àwọn ẹlẹ́dẹ̀ máa wà ń pàápàá láfíríkà yìí láwọn kan tí mo wò lọ́pọ̀lọ́ mi nísìnyí wọn ó torí ti mú wọn máa bẹ létí òkun tó wọn á kú sókun sẹ́rù rẹ̀ láwìn ni bọ́

ọ̀dà kí wọ́n á lọ rí sí jíjọ́ pọ̀lọ́ ọ̀pọ̀lọ́ níbo ni ń gbé ó máa ń gbé ní òkun ó sì máa ń gbórí ilẹ̀ rò pé yé àwọn olùmọ̀ ẹ̀sìn Islam ní àà àgbọ̀dọ̀ pété yẹn bá jọ pọlọ kéèyàn kúkú dé ètò lẹ́yìn inú à wọn kàn ń da aláṣà ni má bàa wọn jẹ o torí pé ní Yorùbá lẹ́wù àwọn olófin kan wọn jẹ kí ni wọn jẹ kí ni ẹ̀sìn ẹ̀sìn ní máa sòsò bóyá àwọn lè máa jẹ àmọ́ àkàmẹ́nìkan lẹ́nu orí o ṣùgbọ́n lábẹ́ òfin ọlọ́run ẹ̀sìn Islam àwọn ò gbọ́dọ̀ ṣe kí ni. àgbọ̀dọ̀ jọ pọ̀lọ́ ọwọ́ ni wọn ti pọ̀ jù lẹ́yìn kù lẹ́yìn rówó rẹ̀ já rówó rẹ̀ rán kó sàásù ọ̀dọ̀ àjẹjẹ kújẹ. bẹ́ẹ̀ni ọ̀ní ọ̀ní máa gbénú òkun ó sì máa gbénú odò ó sì tún máa nájú létí bèbè òkun bá a bá sọ dẹ tiẹ̀ nínú odò kọ̀tọ́kajẹ́ àwọn olùmọ́ni kọ̀tọ́kajẹ́ ọ̀ní kọ̀tọ́kajẹ́ ọ̀nà tó eléyìí ń bẹ nínú àwọn àyọkú èyí tá jẹ ọlọ́run ọba wa sọ pé uhilla lakum saydul bahr òun ṣe àwọn ẹran tẹ́ ẹ bá sọ dẹ wọn. nínú àwọn ẹran tí ń gbé ní òkun ó ń ṣe lẹ́tọ̀ọ́ fún yín. òkun nìyẹn odò wọn kọ́ òkun ọ̀tọ̀ àwọn akérèmọ́bù odò ọ̀tọ̀ láti mọ̀ pókun òun náà ni omi alagbalúgbó omi tọ́hán yọ̀ eléyìí tó ṣe é pé irú omi bẹ́ẹ̀ àtàwọn omi òkun ńlá tí wọ́n ń pè ní ocean òkun tí wọ́n ń pè ní sea àtàwọn omi òkun ńlá tí wọ́n ń pè ní ocean lọ́lọ́run fi yí ilé ayé pò òkun nìyẹn ọlọ́run bá ṣe lẹ́tọ̀ọ́ fún wa pípé ní bá sọdẹ nínú rẹ̀ ká àwọn akérèmọbú odò kéékèèké ńkọ́ àti àwọn alágbálúgbó adágún omi táwọn náà ń jódò tó dúró lójú kan náà gẹ́gẹ́ bí lake ohun ọ̀sán lọ́ọ̀bì kan ojú kan náà ló wà ṣùgbọ́n alágbálúgbó omi gẹ́gẹ́ bí lake Chad kọ́mi èèyàn tó bàjẹ́ kó tó di pé ń gbẹ mọ́ra rẹ̀ lọ́wọ́. ṣé àwọn nǹkan tá a bá wọn náà bí àwọn rìbá Niger akérèmọ́bó odò rìbá Benue bó bá sì jẹ́ pé rìbá náà ń bẹ ní Òṣogbo tí wọ́n ń bọ rìbá kí lápè ń tọ̀ yàmá fìtínà wà nù èlé nígbà tá à ń bọ sẹ́jà àánú rẹ̀ ti á jẹ́ eléyàn fi síbòmí lápẹ́ rìbá Ògùn rìbá Nile táwọn kẹta bá panu tiwọn náà sẹtọ ni àbí èyí sẹtọ nínú òkun kò bá jẹ kékeré kò bá jẹ nílá àtàwọn odò kéékèèké òun ewúlẹ̀ rò pọ́pọ́ jù láyé ṣé oceans àti seas ńlọpọ̀jù ni àbí rivers tàlákọ̀kọ́ lọ́pọ̀jù torí ẹ̀ ló ṣe jẹ́ pé lọ́dọ̀ àwọn nípa yìí nípa àwọn a bá pa nínú odò kéékèèké nítorí pé kékeré ọgbọ́dọ̀ yọ sínú nílá ìyẹn ní káwọn odò kéékèèké parẹ́ sínú nílá ńlá nítorí bá jẹ́ ìdájọ́ ń tá a pa nínú eléyìí náà ń tá a pa nínú torí ẹni kò ní wá bí ọ léèrè pé òun pẹja ń rira náíjà òun sì rí pé ti kú tá a lè jẹ ó ṣera rẹ mo rò pé yé wa yẹn ni pé gbogbo omi láyé tó bá ti pé ó ń sàn àbí bí alagbalúgbò òkun àbí omi tó jẹ́ pé kò sàn àmọ́ kọjá tá a lè pè lómi adágún gẹ́gẹ́ bí àwọn omi lake torí pé tó ṣẹlẹ̀ ni pé omi ń sàn wá bẹ̀ ni láti ibì kan àmọ́ tó bá ti sàn débẹ̀ òun ò tún ní sàn lọ bọ̀ mímà àwọn eléyìí náà gbogbo tí a bá panu rẹ̀ tọ́ odò ọba bó ṣe máa bó ṣe máa tọ ọba pa ń bẹ ńkọ́ ẹ̀tọ́ ni àbí ẹsẹ tọ ẹ̀tọ́ ni ọlọ́run á ní wa ta'amuhu mata'an lakum. bẹ́ẹ̀ oúnjẹ inú rẹ̀ oúnjẹ inú òkun ohun ìgbádùn la ṣe fún yín èwo lè ta a sọ dẹ́nu ẹ̀ èwo ló ń jẹ ẹnu ẹ̀ kí ni ìyàtọ̀ pẹ̀lú tá a sọ dẹ nínú òkun àtúnjẹ inú òkun ẹgbẹ́ wa wá láti ọ̀dọ̀ Abdullahi bin Abbas. àti apá kan nínú àwọn àtiwájú wa míì níbi ọ̀rọ̀ ọlọ́run tó ní uhilla lakum saydul bahr wọ́n ní ìtumọ̀ saydul bahr onípọ́nà wọn bá ṣe gbogbo tí ẹ bá pa nínú òkun tẹ̀ mú láàyè gbogbo ntẹ ẹ bá mú láàyè nínú òkun ọlọ́run sì lẹ́tọ̀ fún wọn ní tùmọ̀tà lákòókò nù. wọ́tọ̀ ààmùhù òun ni gbogbo èyí tẹ́ ẹ bá kó nínú òkun lóko gbogbo nta bá kó nínú òkun tó ti kú sínú ẹ̀ ẹ̀tọ́ náà tó wọn láyà yìí tọ́ka sí pé àti tá a mú àti tá a mú lóko nínú òkun gbogbo ẹ̀tọ́ ni fún wa. èyí túmọ̀ sí pé nígbà tá a bá lọ pẹja lókun a bá lọ pẹran lókun àní pé ìlàmúláyè eléyìí làmúlò gbogbo ẹ̀ ń kọ́ ẹ̀tọ́ ni. tọ́ apá kan nínú àwọn olùmọ́wá wọ́n ní wàtọ̀ àmùhù wọ́n lé léyìí kọjá òkú àbáyé ọ̀rọ̀ ọlọ́run tó sọ pé uhilla lakum saydul bahr àṣẹ gbogbo ń tẹ́ ẹ bá sọ dẹ́rẹ̀ nínú tí ń gbénu òkun lẹ́tọ̀ọ́ fún yín wọ́n lọ kárí ìta amúláyè àti ìta kólókù ṣùgbọ́n wọ́n àmùhù wọ́n ní gbogbo tí ń bẹ́nu òkun míì tó pé wúlò fọ́mìyàn macha lakum ẹ̀tọ́ lọ́lọ́run ṣe fún yín. ìdí ni pé nǹkan okun nínú òkun tí èso ń jẹ èèyàn máa mú jáde fún jíjẹ bí oògùn tí a máa mú fún bí ìpara gbogbo ẹ̀ ẹ̀tọ́ ni fún wa ká lo àyà yẹn bó ṣe fẹ̀ bó ṣe gbòòrò àjùkí àṣẹ ni lọ torí pé tí ọba ẹnìkan tún lè máa gbé wá ńjọ kan pé ẹ kọjọ gí kọjọ ewé kan kọjọ koríko kan tán kó wá nù òkun wọn ní tí wọn bá mú a máa ṣògùn àti dàgbẹ tá a lè jẹ a sọ pé kí ni wọtọ àmúhù mẹ́ta àlẹ gbogbo nǹkan jíjẹ gbogbo ẹrù tọ́lọ́wọ́n bá fi ṣe òkun lọ́sọ̀ọ́ tí ń bẹ nínú òkun náà òun ìgbádùn la ṣe fún yín. tọ́ ayọ̀ yìí ìgbà tó lọ́wọ́ wá sọ pé uhilla lakum saydul bahr àwọn olùmọ́ni ìgbà tó ti tọ́ka sí pé àtẹ̀tà amúnbẹ̀ láàyè àtẹ̀tà amúnbẹ̀ lókù gbogbo ẹ̀ lọ́jọ́ fún wa ajẹ́ pé eléyìí tọ́ka sí wípé téèyàn bá mú ẹja nínú odò tẹja yìí wà láàyè tá a lè jẹ láàyè àbí kọtọka jẹ láàyè àbúrìgbà tá a bá paná nísìnyí wọ́n sọ ní ẹja aborí ó sì wà láàyè wọ́n wá gbàmú wọ́n yí ọmọ ọlọ́ọ̀jọ́ bọ́ wọ́n wá gbé lọ sẹ́nu rẹ̀ wọ́n wá àwọn èèyàn á wò pé sọ gbádùn wọn á sọ pọ dáadáa ẹnìkan á kà dé gba nàbí sallallahu alaihi wasallam sọ pé ma ubina min hayyin fa huwa mayyit gbogbo níta bá gé lára àlàyé níta gé lára àlàyé yẹn òkú bètè ni sọ pé bíi ìtẹ̀jà kọ́ ìgbà tó náà wọn bá ti ṣe. àtòkù àtàyè rẹ̀ leto o lè jẹ ẹja láàyè tó bá mọ̀ pé náà ní ràn ọ́. láàyè rẹ̀ ko máa jẹ́ ko máa jáde bẹ́ẹ̀ kọ́ gbọ́ bá gé apá bí kọ́ jẹ́ tó bá tún gé bí Abi Hanifa rahmatulahi alayhi àwọn sọ pé bẹ́ẹ̀ ni eléyìí tá a bá mú láàyè eléyìí tá a bá mú láàyè wọn là lè jẹ yàtọ̀ sí èyí tó bá ti kú tó lè fò sórí omi Abu Hanifa la gbọdọ jẹ. ni pé gbogbo ẹ̀ gbogbo eléyìí lọ́lọ́wọ́ bá ṣe lẹ́tọ̀ fún wa. nínú ẹgbà láti ọ̀dọ̀ náfẹ̀ tó jẹ́ ọmọ ọ̀dọ̀ ibn umar ó abdulrahman ọmọ abi huraira ó wá sọ́dọ̀ ibn umar ó bi ibn umar léèrè ó ní ọ̀pọ̀lọpọ̀ ẹja ńlọkùn ti tì jáde ó tì wọ́n jáde tá a lè jẹ wọn bí. Ibn Umar wá dáhùn pé ẹ gbọ́dọ̀ jẹ o. ìgbà tí Ibn Umar padà sílé ó wá gbé alukur'an ó bẹ̀rẹ̀ sí ní ka Suratul Maida wọ́n túmọ̀ sí pé èèyàn lè ti dáhùn ìbéèrè kan kó sàṣìṣe kò lè ga tó àmọ́ tó wà lọ ṣèwádìí kò sì sàṣìṣe nítòfà tó fi dáhùn bẹ́ẹ̀ ni pé òkú ẹran. ọlọ́run ṣe léwọ̀ fún wa sókò ẹran kárí òkú ẹja èyí tí ó mú kí Ibn Umar sọ pé ẹ gbọ́dọ̀ jẹnu Ibn Umar wá gbé alukur'ani sí ó sì Maida ó wá kọ ọ̀rọ̀ ọlọ́run dáhùn tó máa ní ìsìn pé وطعامه متاع لكم وللسيارة àti wípé àwọn oúnjẹ òkun ohun ìgbádùn la ṣe fún yín. báyìí Ibn Umar gbọ́ yí pé uhilla lakum saydul bahr àwọn ìtẹ́ bá mú láàyè nínú àwọn ìtẹ́ bá ṣọdẹ nínú àwọn tí ń gbé ní òkun ẹ̀tọ́ ni fún yín. wa ta'amuhu èyí tó bá sì ti kú sínú òkun mata'an lakum ohun ìgbádùn ni fún yín bí Ibn Umar ṣe gbọ́ yín ni pé wa ta'amuhu ajẹ́ pé èyí tó bá ti kú sínú ẹ̀ Ibn Umar wá rán Nafi' ikú kọ́ lọ sọ fún ọmọ Abu Huraira pé fẹlẹ́yà kólò fẹ ìnáwó pààmù kọ́ máa jẹ òkú ẹja òkú ẹran tó kù tì jáde torí pò ní tọ́hámù òkú tó lọ sọ. ẹ̀rí nǹkan bẹ́ẹ̀ eléyìí náà ń pè ní arrujuu ila al-haqqi máa ti rí pò ní ti sàṣìṣe tó dodo wá padà hàn sí padà sídìí òdodo kò nídìí kọ́ máa ságídí. ìyàn ti ń bá àwọn èèyàn jánu lónìí nísìnyí wọ́n ń pè ọ́n ṣéwù òtù wọn àwọn òpètò máa ń ṣéwù ní pé kìí ṣàṣìṣe olùmọ̀àgbà olùmọ̀ńlá òun wò pé tuma rẹ̀ ni wọ́n á bí ọlẹ́rẹ̀ béèrè kan ó wá hàn sí apá kan nínú àwọn ẹni tó gbọ́ pò á pàkíyèsí o bí ìgbà tá a o. lọ wá sọ pé rárá o rárá o orúkọ ni kò bá fò orúkọ lórí kò bá fò tí bá ti sọ bẹ́ẹ̀ pé àwọn alágídí olódo òwe wọn nù pé à ń zọ́n wọlé ọkọ̀ wọn ní wọn rí ẹyẹ kanakana tó bá ẹni méjì wá ń jiyàn pèsè yẹni àbórúkọ ọ̀kan ni wọ́n sọ pé yẹni torí mo rí bó ṣe bá ẹnì kejì sọ pé rárá orúkọ ni ẹni tó wá dá pé ẹyẹ ni já sọkò sí wò tá a bá sọkò sí yóò fò ó ní sórí jó yọ ọba ńlẹ lóko kó sì fò abàmì orúkọ ni torí à wàlẹ̀ ọ̀tọ̀ọ̀rọ̀ ló fi dòwe bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ẹni tí wọ́n ti pè lọ́gàá olùmọ̀ kíníkan kíníkan tí wọ́n ló ṣàṣìṣe ó lè ka gidi hari pàápàá táwọn ọmọ kíw rẹ bá ti pọ̀ àwọn ọmọ sọ pé kíni ẹ sọ pé kí ṣe wù ọ lọ tún ti ráyẹ̀ wò á nítorí bá gbà lájọ kí wọ́n á lọ gbòòrò àìmọye tún ti ráyẹ̀ wò sọ ìwọ ni tíra ni àbẹ́ni tí ń ka tíra. gbàtọ́ pé wọ́n kà ní ó ṣeé ṣe kó ti àbí ni sì tún tún yẹ̀ wò àwọn ọmọ kí wọ́n ní rárá bàbá tẹ́ ẹ bá fi lè gbà sí wọn lẹ́nu ó túmọ̀ sí ní àwọn á sì láti kú nítorí àti dáàbò ni kọ̀bá fò mo rò torí ẹ̀ Umar ó ti fi òfin kan lélẹ̀ fún wa ó kọ lẹ́tà kan sí Abu Musa al-Ash'ari radiyallahu anhu lẹ́tà yẹn òun ló di òfin ti ìpìlẹ̀ tí gbogbo ọmọ tó ń kẹ́kọ̀ọ́ ṣẹ̀ríà tó sì fẹ́ dáadájọ́ tó gbọ́dọ̀ títí dọ̀la àwọn ọ̀rọ̀ tí Umar sọ ń bẹ̀ gbogbo ọ̀kọ̀ọ̀kan nínú òfin ni nínú ọ̀rọ̀ tó sọ ń bẹ̀ ó ní arruju'u ila al-haqqi fadila ó ní ìwà àpọ́nlé ẹnikẹ́yìn ọmọ padà síbi òdodo gbogbo ìgbà tí ẹ máa ti rí pọ́ńsá ṣiṣẹ́ òdodo wa padà hàn sí padà síbi òdodo kò dín kankan kù nínú ipò àti àti àyè tọ́lọ̀ ń gbé ọ sí kódà ní tí ó di òṣùbù òun náà ni kò ṣàṣìṣe kò sì tún máa sọ pé rárá o ìní padà àmọ́ gbogbo ẹni tó bá ti mọ̀ yín pé tó ń bá ṣàṣìṣe òun wà ń pọ̀ ẹni tá a lè túnṣe pé òun sì gbà àtúnṣe yẹn á irú àwọn ìjẹ́rú ẹ̀yìn láéláé torí Ibn Umar ó ti dáhùn pé ẹ gbọ́dọ̀ jẹ òkú ẹja èyí tó kù tì jáde. nígbà tó sì tún ká alukurani tó yẹ pé aa tí mo o kí ló wí lẹ́sẹ̀kẹsẹ̀ ọ̀yàyàyà lọ sọ fún pé kọjá ó sì tún fẹ̀rí kún un wípé torí pé òkú ẹran fa innahu ta'amu torí pé nínú oúnjẹ òkun ni ọlọ́run sì ló ń ṣe ó túmọ̀ sí pé dodo bá hàn sí wa tá a kọ́kọ́ tẹ́lẹ̀ ó yẹ ká àlàyé ẹni tó yé wa pẹ̀lú ẹ̀rí yóò kenta kọ́ kẹ́ńtà ń bá sọ̀rọ̀ kó ṣe ni a sọ pé kọ̀tọ́ àwa lọ́tọ́ fi yé pé àwa náà ni à òdo ló ń jẹ́ bẹ́ẹ̀ ìwọ ìwọ tó sọ pé kọ̀tọ́ wọn náà ló tún lọ́tọ́ rẹ ẹ̀dánù gbalẹ̀ ìmọ̀tọ́ bá fẹ̀rí kun ọkàn wọn balẹ̀ torí ọlọ́run lélẹ́yìí kí ló fi jẹ́ pé gbogbo apáta níwájú ọlọ́run wé ànábì wé gbogbo agbọ́dọ̀ sọ̀rẹ́ndà. tọ́ báyìí ó túmọ̀ sí pé tí ìmáàmù Abi Hanifa Allah sọ nípa pé gbogbo ẹja tó bá léfò lórí òkun pa àgbọ́dọ̀ jẹ́ ọ̀rọ̀ rẹ̀ ṣe déédéé o. tọ́ ọlọ́ni. متاعا لكم وللسيارة àti tẹ ẹ bá palókun tẹ mú láàyè àti ìtọ́jọ́kù àtàwọn nǹkan míì tí ń bẹ ní òkun gbogbo nǹkan gbádùn lọ́lọ́run ṣe fún yín ọlọ́run ṣe fún yín lẹ́tọ̀ọ́ nǹkan gbádùn ẹ̀yin tẹ̀ ń gbélé ẹ̀yin tẹ́ ń gbélé tẹ́ ẹ̀ lọ́ọ̀bì kan wọlé sẹ́yọ̀rọ̀ ẹ̀tọ́ tó ni nǹkan àgbàdùn tó lọ́jẹ́ fáwọn arìnrìn àjò ẹni tí ń bẹ ń lé kọjẹjà ẹni tí ń bẹ ń lé kọsọ di panla ẹni tí ń bẹ ń lé kó ẹni tí ń bẹ ń lé kó ṣe ní ẹ̀fọ́ ọ̀rọ̀ ẹni tí ń bẹ ń lé kọyàn ẹni tí ń gbẹ́ ń lé kọ́jẹ́ ń tutù ẹni tí ń rìnrìn àjò kọ́jẹ́ ń tutù àbí kọ́jẹ́ ń gbígbẹ ọlọ́run ṣe lẹ́tọ̀ọ́ fún gbogbo yín kìí ṣe fáwọn kan yàtọ̀ sí àwọn kan torí pé gbàdọ́ lọ́wọ́ bá sọ pé òun ṣe lẹ́tọ̀ọ́ fún yín òun ṣe lẹ́tọ̀ọ́ fún yín ó tún wá fìgbà kan sọ pé àti fáwọn arìnrìn àjò ajẹ́ pé ta lẹ́yìn o ajẹ́ pé ẹ̀yin o tẹ̀yìn yí apá tó rìn àjò lẹ́yìn tẹ̀ ń ṣe kí ni tẹ̀ ń bẹ̀ lé ọtọ́ sí gbogbo wa torí ẹ̀ eléyìí túmọ̀ sí wípé àtẹni tí ń bẹ̀ lé àtẹni ń rìnrìn àjò gbogbo wa lọ́nà lọ́lọ́run ṣe ẹja àtàwọn ẹran náà kún lọ́lọ́run ọba ṣe lẹ́tọ̀ọ́ fún ọ wá nínú ẹgbàá ọ̀rọ̀. eléyìí tó wá nínú Bukhari àti Muslim láti ọ̀dọ̀ sàábì Jabir ibn Abdillah radiyallahu anhuma eléyìí jẹ́ gbólóńgbò ti ṣe wá lọ́dọ̀ ìmáàmù Muslim ó ní anabi sallallahu alaihi wasallam rán wa ọ̀ràn wa níṣẹ́ àwa tó sì rán níṣẹ́ yẹn ó fi wá sábẹ́ yẹn àkóso Abu Ubaida Abu Abu Ubaida ibn al-Jarrah radiyallahu anhu aminu hadhihi al-umma àwọn pọ̀ àwọn tá à ń bẹ lábẹ́rẹ́ atu ọgọ́rùn mẹ́ta èmi náà sì ń bẹ nù ojú ọ̀nà láwàá apá kan nínú àwọn nǹkan tá a palẹ́sì pàmò jẹ lóúnjẹ tán kẹmọ wo náà gbọ́n àti jólùdarí àwọn èèyàn yẹsẹ pé ìgbà tí wọ́n bá jẹ olùdarí fáwọn èèyàn ọmọ wa bá kónkó jábìlì ká tí gbogbo nǹkan ìdàrú ó rí i pé ní tí kálukú mú lọ́ntìntàn àbúrò bẹ́ẹ̀ dà wá pè wọ́n wọ́n ní gbogbo tó bá ṣẹ́kù lọ́dọ̀ oníkálukú tí ń jẹ lóúnjẹ. tí ń lómi wọn kò mi ọkọ wa wọn wá nítorí tó ń bá ń tó jù nínú àwọn kó wọn là kó wọn yè kó o sì gbọ́dọ̀ ṣe mọ́tò bá ní kálukú ọmọ jẹ tiẹ̀ níjọba tán náà lọ́tàwọn lè ti tán kí tẹlómiọ́ ọmọ ti tàn kókò sóúnjẹ kó wọn lè bá a kú kó ń tì lè bá a yè á wọn nínú àwọn èèyàn. Abu Ubaida ó ní kí kálukú kó ń tọ́ba sẹ́kù lọ́dọ̀ rẹ̀ ló jẹ́ lómi wá wọn á kó jọ bó ti ṣe kéré tó òun náà tún di gèlè mà Abu Ubaida wa ni tásìkò oúnjẹ bá ti tó kálukú ọmọ wa gbóúnjẹ subhanallah wọn lọ náà ni o wọn kò sọ ẹnìkan ọwọ́ ni tásìkò oúnjẹ kọ̀ọ̀kan bá ti tó kálukú ń gbadẹ́ bínú méjì méjì tẹ́lẹ̀ pọ́yọ́gbọ́n lọ́wọ́ máa jẹ níwọ̀ nìkan tó o tún ní yó torí pọ́pọ́ ń bẹ̀ ní ìsìn méjì ìdí ni pé bàbá ti rí pé pọ́pọ́ irú ààyè tí ìmọ̀ abẹ níkùn fún oúnjẹ. béèyàn bá ti rí pé oúnjẹ téèyàn lè kí bọ́nú rẹ̀ ọ̀pọ̀ fífún ló máa ń fún àmọ́ tó tá a lè kí sínú ẹ̀ bá pọ̀ ó tún máa ń ràn sí ni ìwọ́n tó ń jẹ ọgbọ́n tẹ́lẹ̀ tó pé méjì ní nísìn ó kúrò ó nù méjì máa yó náà ó sì yọ. ìdínú dáná ni pé oúnjẹ oúnjẹ èèyàn méjì yóò yọ èèyàn mẹ́ta bẹ́ẹ̀ àjẹpẹtẹ èèyàn mẹ́ta ńkọ́ yóò yọ èèyàn mẹ́rin èèyàn mẹ́rin ńkọ́ yóò yọ èèyàn márùn torí ẹ̀ ló ṣe pé àlùbáríkà ń bẹ nínú kájọ máa jẹun nínú àwòkán náà kò sí àlùbáríkà nù kónkó ìzìm preserve yourself òyìnbó system nù ẹ rí i pé serve yourself àwọn ìpá àwọn fẹ́ sèwò oúnjẹ ni kò sí sí sèwò oúnjẹ ń bẹ because ọmọ ní serve yourself tó ń jẹ bá pólísì mẹ́wàá wọn náà bíra rẹ léèrè tó o bá mólísì mẹ́ta nínú mẹ́wàá níbo lọ́kàn rẹ ó tún wà ara méje tó kù pé tó ń bá ti jẹ ilé ìtàn oríṣi mẹ́ta mi wọn àtúntì jẹ ilé ìtàn oríṣi mẹ́ta mi ó di oríṣi mélòó oríṣi mẹ́sàn-án ó kọ oríṣi mélòó ó kọ oríṣi kan ọ̀kan tó kù lọ́wọ́ àbò kan bí kéèkì búrẹ́dì tí wọ́n máa ṣe tí ó tutù tí ó tún gbóná díẹ̀ ọmọ wa jẹ gbogbo ẹ̀ báyìí ni mo ti defeat ó sínà fún gbẹ̀. ṣùgbọ́n níbi kájọ jẹun pọ̀ wàláhì oúnjẹ tí wọn nìkan kọ́kọ́ jẹun kó tó tún kó tún kú lẹ́ẹ̀mẹ́ta míhùn yóò yọ ẹ̀yìn méjì. ìdí ni pé nígbà tá a bá bẹ̀rẹ̀ sí jọ jẹun ó ṣeéṣe kọ̀kan nínú ẹ̀yin méjèèjì kọjọ́ kan jù à kí òkèlè kan tó wọnú tiẹ̀ òun ti bọ ẹ̀kẹta sórí bí ṣé wọ́n ń ṣeun wọ́n á bẹ̀rẹ̀ sí ní pàrọwà fẹ́mi rẹ pé nù ó tó kó ti mà kó ti yẹ kó ọmọ yóò báyìí o torí pé níta àjọ ń jẹun yìí báyìí yọ sọ yẹn dá ní tìjú o yọ sọ yẹn dèèyàn lásán o wàlá ó bẹ̀rẹ̀ sí ní pàrọwà fẹ́mi rẹ lọ́ba àríkò ti ń yó ẹ má jẹ́ alhamdulillah. ẹ ma bú oúnjẹ dá àmọ́ ń bù lọ́dún pé díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ ìgbà tí wọ́n bá bòkèlè márùn-ún òrìpò ti yó òun náà yóò sì bẹ̀rẹ̀ sí mara nù pé ah kíní mo ti jẹ tó kìlè mẹ́ẹ̀ẹ́dógún bàbá yóò jẹ́ ju márùn-ún lọ́ọ́ lóun ẹni tó bá káyàn má di kíní yìí olú o lónà ọba yó ọba ah ẹ máa bàbá pẹ̀lú bẹ́ẹ̀ oúnjẹ èèyàn méjì á máa yó èèyàn mẹ́ta èèyàn mẹ́ta á máa yó èèyàn mẹ́rin kìí sì jẹ́ kóúnjẹ ó ṣòfò kìí jẹ́ kóúnjẹ ó ṣòfò gbogbo serve yourself oúnjẹ máa ṣòfò bàjẹ́ torí de eléyìí Abu Ubaida wọn afọkàlùkù dàbínù méjì <laughs> ẹnìkan rẹ́rìn ọ́ ní dàbínù méjì <laughs> ẹ̀rí nǹkan dàbínù méjì wọn àti ẹ̀sìn kan ní ẹ̀kọ́kọ́ fi tẹ́lẹ̀ ẹnu Hmm? ẹ̀kọ́ ti tẹlẹ ẹnu kó tó wá lọ gbé àdému wá bẹ́ẹ̀ ni báwọn ṣe sẹ̀mí nù ló fi mọ àyè ńlá táwọn sáadé wà oúnjẹ tí ó wà nínú wọn sì tún lọ jagun kẹsìn yóò lè bá wa bá wa adúpẹ́ fọlọ́ torí ẹ̀ wọ́n ń pín fún wọn bẹ́ẹ̀ wọ́n ń pín fún wọn bẹ́ẹ̀ kò tún sí tọ́pọ̀ tí ì tán gbogbo ẹ̀ náà tún tán ọwọ́ nítọ́ọ̀. àwọn wá dojúkọ ibi báyìí o àwọn bẹ̀rẹ̀ sí ni lọ àwọn bẹ̀rẹ̀ sí ni lọ títí àwọn ti dé ti alágbálúgbò òkun kan pàtó àwọn dé bẹ́ẹ̀ làwọn bá bá kínní náà gèlèmà gèlèmà létí òkun wọ́n ní ọ̀kan nínú abala ntáwọn bá wọn nígbà táwọn bẹ̀rẹ̀ sí ni jẹ kínní òun tó àwọn òkúkú mọ̀kún àwọn òrókùnrin ẹni maka kínní jókòó. Madina kini ń jókun èyàn ó débi tí wọ́n ń pè ní kíní Júdà Júdà ló ti rókun wọ́n á ní abala kanu kíní ńgbà táwọn gé táwọn gé táwọn nàró rẹ̀ báyìí ràkúnmí sì kọjá lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ràkúnmí rírí ń dín níbi tí nǹkan tóbi dé táwọn gé abala kanu ẹ̀ ràkúnmí kò ju rọ́ńdó báyìí lọ lẹ́gbẹ̀ẹ́ á ní làwọn bá bá kíní náà gèlèmọ́ gèlèmọ́ o làwọn bá ń pè ah ó sì ju ẹran àmọ́ òkú ẹran ni wọ́n máa ń fà á láàrin ara wọn gbogbo ìyẹn sì jẹ́ ṣéwù kọ́mọ̀tì shaykhul mashayikh ọ̀gá gbogbo wọn wọn lọ bá Abu Ubaida Abu Ubaida ni kọ́dà kátẹ́ kpókù tèmọ́ lọ́wọ́ bá wa ó lọ ṣe lẹ́tọ̀ fẹ́ni títúláṣì bá lé débẹ̀ kó jẹ òkú ẹran ẹ máa jẹ́ kálukú bá bẹ̀rẹ̀ sí ní jẹ́ ń bẹ̀ wọ́n làwọn jẹ́ títí títí tí kálukú fi ń sanra àti àìjóúnjẹ ọlọ́ra ni gbogbo wa gbẹ wọ́n làwọn sànù aláfíríkà yìí ojú kálukú funfun ni náà ní tí òtún nǹkan ṣe máa dájà lẹ̀ ìjọ ògbé sẹ́lẹ̀ níbi tó sì wà kọ́ làwọn bá kásẹ̀ rẹ̀ kú wọ́n làwọn bẹ̀rẹ̀ sí ní jẹun àwọn bẹ̀rẹ̀ sí ní jẹun àwọn náà fi di pé àwọn ń sanra. kọ́nà nínú riwaya kan Jábìr ní ẹjáun lọ́dọ̀ àwọn ẹni tó wọn ló kọ́ rẹ̀ ní al àwọn jẹ títí ńgbà táwọn máa lọ àwọn tó kó lọ́wọ́ nínú rẹ̀ rẹ́gẹ́dẹ́ ọjọ́ ni wọ́n ti ń jẹ́ ó lé nínú rẹ̀ rẹ̀ rẹ́gẹ́dẹ́. nígbà táwọn dé Madina àwọn fún anabi sallallahu alayhi wa sallam nírò anabi ni huwa rizqun akhrajahu Allahu lakum arzikì ni tọ́lọ̀ ọba tó gbé yọ sí yín àwọn náà sì sọ ńgbà tí wọ́n fi máa jẹ́ pítọ̀ òjíṣẹ́ anabi làwọn anabi lọ́ọ́ àwọn ṣẹ́ ẹrú ọlọ́run sì làwọn sí ọlọ́run làwọn ń jẹ́ àwọn sì mọ̀ pọ́lọ̀ ní fà wọ́n lẹ̀ fébi kọ́pa wọn náà làwọn sì ń wò pé ọlọ́run ṣàdédé mú kínní ìjáde àfi fáwọn ìkàlùkù ṣe ń jẹ nítorí náà sì wàá sọ fún wọn pé arzi kíni o tọ́lọ́wọ́n bá ṣe kíni tó gbé yọ sí yín kọ̀tán o anabi ni hal ma'akum min lahmihi sí nǹkan kan ṣẹ́kù lọ́dọ̀ yìí nínú ẹran ẹja o kẹfà wa náà jẹ́ sallallahu alayhi wa alihi wa sallam tó báyìí kíákíá ta ló tún yẹ kọjá ń bẹ wọn lọ mú afáànàbí wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam anabi náà jẹ ń bẹ eléyìí fi hàn wá pé òkú òkú òkú ẹran tí ń gbé ní òkun òkú mbete rẹ ẹ̀tọ́ nù ẹ̀tọ́ ní ká jẹ àmà jẹ yóò máa dùn lẹ́nu wa gẹ́gẹ́ bí ètò àmúláyìí bẹ́ẹ̀ náà la máa jẹ ó wá nínú àwọn hadith gẹ́gẹ́ bí hadith abu huraira radiyallahu anhu ẹnìkan bí anabi sallallahu alayhi wa sallam lé oníyà rasulallah ìrẹ ojúṣe Ọlọ́run inna narkabu al-bahr àwọn a máa rìn lórí òkun a máa àjò lórí òkun àwa máa fòkun sọ́nà wa nahmilu ma'ana al-qalila lásìkò tá a máa wá rìn lórí òkun yìí a máa gbé ìwọ̀n bo omi díẹ̀ dání fún mímu fẹ́yìn tọwọ́ gbọ́nà bíi ọtíṣnà tá a bá ti lè mú nínú omi yìí tá a bá fi ń sàlùwàlá omi ọ̀tàn òǹgbẹ ó sì gbẹ wá kò ní sómi kan fún wa láti mú má bí ìbá sómi òkun omi òkun kò sì dẹnu dé ìyẹn ni pé ṣé àwa lè máa fi omi wa tó dùn sílẹ̀ ká má fi ṣàlùwàlá ká máa wá lo omi òkun láti máa fi ṣàlùwàlá. tọ́ afanatawadda'u bima'il bahr sáà lè máa fi omi òkun ṣàlùwàlá bí faqala rasulullahi sallallahu alayhi wa sallam huwa at-tahuru ma'uhu al-hillu maytatuhu. sallallahu alayhi wa sallam ni omi òkun ọmọ ó sì lè fọ nǹkan míì mà yẹn ni pé ẹ máa ṣe ṣàlùwàlá bí jàǹdà bàbá mu yín lórí òkun gan fi wẹ̀. ìgbà tẹ́yìn ọ̀ á ma ìdájọ́ omi òkun ó súnmọ́ pé ẹ̀tún ní mà dájọ́ òkú ẹran tí ń gbénu òkun ọ̀ mà dájọ́ omi rẹ̀ tá a lè lò àbá lè lò a jẹ́ pé òní mà dájọ́ ẹran tó bá kúnu rẹ̀ náà ànábì tó wá sàlékún mà fún wa ó ní alḥílù mẹ̀yìtẹ́tù gbogbo òkú nǹkan tó bá kú sínú òkun nínú tí ń gbé nínú òkun ẹ̀tọ́ ni ẹ máa jẹ́ nsù. tó eléyìí túmọ̀ sí pé alihamudulilayi eléyìí ń bẹ nínú àánú ọlọ́run eléyìí tó lọ́n ṣe fún wa wípé ẹran tó kú sínú òkun nínú ètí ń gbé nínú òkun ẹ̀tọ́ ni fún wa láti jẹ. ó tún wá nínú àwọn hadith níbi dáná bí sallallahu alaihi wa tó ti ń ṣàlàyé fún wa ike bẹ́ẹ̀ ni lódodo ọlọ́run ọba wa ó sì òkú ńbete ní jíjẹ ó sì léwọ̀ fún wa ó sì léwọ̀ fún wa pé ká jẹ òkú ńbete gẹ́gẹ́ òkú màálù nísìn àgbọ̀dọ̀ jẹ́ òkú ewúrẹ́ àgbọ̀dọ̀ jẹ́ òkú àgùntàn àgbọ̀dọ̀ jẹ́ òkú adìẹ àgbọ̀dọ̀ jẹ́ gbogbo àwọn nǹkan wọ̀nyẹn ọlọ́run bá ṣe léwọ̀ fún wa láti jẹ torí ẹ̀ ló ṣe jẹ́ pé àwọn mùsùlùmí alihamudulilayi ibikíbi tí ọba lọ láyé ó rí i pé mùsùlùmí ìjòkó ẹran ibikíbi tí ọba sì lọ láyé ó rí i pé gbogbo káfíìrì àwọn máa jẹ ni wọ́n tún máa pọ́n tìlà torí ẹ̀ ọlọ́run ọba ṣe léwọ̀ àyàfi títúláàsì bá tìyàn lọ sídìí rẹ̀ kẹ́bi kọjá pé èèyàn orí nǹkan kan jẹ òkú ẹran lórí kò burúkọ jẹ inú ẹ kò fi gbẹmí ro Ọlọ́run sì lẹ́tọ̀ fún kódà tó bá jẹ kpókò ẹran gan òun náà tún wá wọn gágá rí òkú èèyàn lárí kò burú lábẹ́ òfin Ọlọ́run kò mú nínú ẹ̀kọ jẹ díẹ̀ tó fi gbẹmí ro Ọlọ́run sì lẹ́tọ̀ nítorí pé ntọ́jẹ́ májèlé nínú ẹrin èèyàn. tọ́lọ́ wọn bá fi sílé ìwọ̀n jíjẹ ẹnikẹ́ni bẹ́ẹ̀ náà ló kú ẹran ẹnikẹ́ni tí túláàsì bá ti lọ sídìí rẹ̀ àwọn olùmọ́ni ọlọ́run ọba ó fi ìmíùnù kan sí lára adáàbòbò ni ọlọ́run fi sí lára tí ò ní jẹ́ kí májèlé tí ń bẹ lára òkú ẹran kó ọba ti jẹ ju tí ń bùkátà torí ẹ̀ àmọ́ wò kú ntọ́wà náà kún àbí inú omi ọlọ́run lẹ́tọ̀ fún wa ìdí nìyí tó fi jẹ́ pété abá já ara láàyè kí náà ṣèṣì ká tó dípa jẹ́ ìgbà tí wọ́n mú wa láàyè ẹja ń ta pàwùpàwù ìyàwó rẹ̀ wá ní kò tíì kú o sẹ́ẹ̀ ní bá wa dùn ni fún ìdúnbó ẹja. E ẹ filẹ̀ tí èkó ni ẹ kọjá yìí pé ló kú bẹ́ẹ̀ àbí kọjá pé ẹ dé ló kú àbómi gbóná lẹ̀ dà sí ló kú àbórí iná ló kú sí kò sí wàhálà kò ẹja torí ẹ òkú èkó ìrọ̀nìjẹbẹ o torókù àtàyè ẹja. ọlọ́run ṣe lẹ́tọ̀ tòká máa wá pé òkú èkó ń jẹ ọ̀rọ̀ tí ò tiẹ̀ dá ni. tọ́ lábẹ́ eléyìí ǹjẹ́ bẹ nínú àwọn ẹran eléyìí tí ọlọ́run ọba wa tó ṣe jíjẹ rẹ̀ léèwọ̀ bí nítorí kọ́ba àjókòó ẹran jíjẹ rẹ̀ lẹ́tọ̀ọ́ bíi tó ń ti pọ́jòkó ẹran yàtọ̀ sẹ́jà kò sí o àyàfi àwọn ẹran méjì kan àwọn ẹran méjì ẹran kan tún kún ẹja wọ́n jẹ́ méjì tọ́lọ̀ wọn bá ṣe lẹ́tọ̀ fún wa láti jẹ àti mẹ́ja ẹlẹ́ẹ̀kejì. òun náà ni aljarad aljarad òun náà ni tata ọlọ́run sì lẹ́tọ̀ọ́ fún akájòkú rẹ̀ torí ẹ̀ bí wọ́n bá lọ kó tata ní ìsìn ó ti kú ni báyìí ló mú tọ́yán jẹ gbogbo ẹ̀lẹ́tọ́ inú yìí jẹ́ nǹkan méjì tọ́lọ́wọ́n bá ṣe fún wa tá a lè jòkú rẹ̀. bákan náà ọlọ́run ṣe ẹ̀jẹ̀ jíjẹ léèwọ̀ lórí wa fíníkàsẹ̀jẹ̀ àbí ká gbé báàfù ká gbé lọ sátẹ̀ńdà ibi tí wọ́n ti ń pẹran ẹ máa bá ní dẹ́jẹ̀jọ́ ọbẹ̀ àà ẹ̀jẹ̀ jíjẹ báwo ẹ̀jẹ̀ méjì tọ́lọ̀ ṣe lẹ́tọ̀ fún wa òun náà ni ẹ̀dọ̀ àti àwọn tó ń pè ní pancreas tí màá bẹ nú ẹran tó náà máa jọ ẹ̀dọ̀ àbí àmọ́ àmọ́ ẹran àti ẹ̀dọ̀ Ọlọ́run bá ṣe lẹ́tọ̀ pancreas Ọlọ́run ṣe lẹ́tọ̀ tí bá wọ ẹ̀dọ̀ ẹ̀jẹ̀ ni àmọ́ Ọlọ́run ṣe lẹ́tọ̀ pé àwọn nǹkan méjì yẹn tọ yàtọ̀ sílẹ̀ gbogbo tó bá lẹ́mìí tá a bá jẹ gbò láti ṣe àdùnbò rẹ̀ ni àdùnbò rẹ̀ lọ́nà Islam tẹnìkan máa gbé ẹja ránṣẹ́ sí wa láti ìlú òkèèrè wọ́n á kó ẹja yìí wọ́n kó sínú páálí wọ́n á kọ sí la abayin dù lọ́nà Islam ẹ mọ̀ pé ń tan ara rẹ̀ jẹ ẹ bá àmọ́ dù Ọlọ́run sì lẹ́tọ̀ọ́ fún wa láti jẹ ọ̀dà tó bá yẹ pé akàn làbá fẹ́ jẹ ńkọ́ ó sì wà láàyè fẹ́ràn pé dájọ́ rẹ̀ ní dájọ́ ẹja ọba àmọ́ jẹ́ láàyè ọba àṣẹ kó kú sínú abọ́ kò sí wàhálà ìgbín wa ńkọ́ tí ẹ bá fẹ́ jẹ̀gbìn ó ní nísìn láì tí ì sọ fún pọ́ fẹ́ pa tó bá ti rí pọ́wọ́ rẹ ló ń bọ́ sí yọ kárí bọ́nú. pé láti dóńbò rẹ̀ lẹ́yìn náà ta ló ní kó o dùn. ìwádìí fi hàn wá pé kò burúkú jẹ kò burúkú jẹ ìgbín ṣùgbọ́n pẹ̀lú májẹ̀mú pé ìgbín tá a bá jẹ yẹn a gbọ́dọ̀ rí dájú ipa ààyè rẹ̀. ààyè rẹ̀ lọ́bọ́ sí wa lọ́wọ́ kọ̀ wá kú àyàfi látàrí àwọn àgbésẹ̀ tá a gbé bí kọjá pé ìgbà tá à ń bọ̀ ọ́ ló kú wọn ni dúdú ń bo tiẹ̀ nu àbí kọjá pé àwọn ò tiẹ̀ wulẹ̀ kọ́kọ́ bọ̀ náà dídín la dín lẹ́ẹ̀kan náà nígbà tó bọ́ sínú agbádá ló kú kò sí wàhálà. ìyẹn ni pé yàtọ̀ sí èyí tó bá ti kú sínú karahun rẹ̀ ọ̀tọ́kajẹ́ o. torí ẹ̀ ọlọ́run bá wa ó ń ṣe ẹran òkun tá a bá ṣọdẹ òun ṣe lẹ́tọ̀ fún wa òkun bètè rẹ̀ náà òun tún ṣe lẹ́tọ̀ fún wa bẹ́ẹ̀ gbogbo àwọn nǹkan míì ti ń bẹ ní òkun ṣe ní fún wa àwa وحرم عليكم صيد البر ما دمتم حرما ọlọ́run á ní a ṣe ṣíṣe ọdẹ orí ọ̀dàn níta ẹ bá ṣọdẹ ṣíṣọdẹ ń gangan ọlọ́run ṣe lè wọ̀ fún yín lópin ìgbà tẹ ẹ bá jẹ́ni tó gbé haram èèwọ̀ ní kẹ́ ẹ ṣọdẹ sẹ́mi kwana tó síwájú. Si onáà ní pé la taqtulu sayda wa antum hurum ẹ ò gbọ́dọ̀ pa ẹran orí ọ̀dàn ní ìgbà tẹ́yìn jẹ́ ẹni tó ti gbé ihram má pa kọ̀fẹ́ tó a ṣe a ṣe ẹran orí ọ̀dàn léèwọ̀ fún yín má pa ọ̀ha ọmọ lórí má pa ṣùgbọ́n níbi. ọlọ́run ní ẹran orí ọ̀dàn èèwọ̀ ni fún yín eléyìí túmọ̀ sí pé ọ̀ gbọ́dọ̀ pa otu tiẹ̀ gbọ́dọ̀ mu ọ̀ gbọ́dọ̀ lé kó láyè rẹ̀ ọ̀ gbọ́dọ̀ gbogbo eléyìí lè wọ̀ kódà ọ̀ gbọ́dọ̀ sọ sẹ́nìkan tóun ò gbé haram yìí pé ẹ̀ wá bá ní pẹ́ràn ọ̀ gbọ́dọ̀ sọ bẹ́ẹ̀ kódà bọ́ sọ̀rọ̀ ọ̀ gbọ́dọ̀ sọ ọ́ tọ́ pé wò ó. so gbogbo eléyìí ọlọ́run ọba ṣe lé wọ. a sì mà ìgbà tá a lè wà nínú pa gbé ihram wọn náà nígbà tá a bá fẹ́ ṣe hajj a bá fẹ́ ṣe umra. torí ẹ sẹ́ni tó gbé haram tó bá sì lè lọ ṣọdẹ ẹran onítọ̀ọ́sẹ̀ lọ́wọ́. ọsẹ lọ yóò sì san ìtanràn ọsẹ yóò sì san ìtanràn tó bá wá jẹ́ pé àṣìṣe ló ṣe ló fi sọdẹ yẹn kì í ṣe kọ́ màmá kọ̀sẹ́ lọ́run ṣùgbọ́n yóò san ìtanràn èèwọ̀ ló jẹ nínú ẹran rẹ̀ ẹni tó gbé tọ́ba sọdẹ èèwọ̀ ni kọjẹ́ ń gbogbo ẹlòmíì náà tó náà sì gbé ihram èèwọ̀ ni kò náà jẹ́ ń gbogbo ẹran tẹ́ni tó gbé ihram pa ìdájọ́ rẹ̀ nu ni pé òkú ń bẹ ti ara ni ọlọ́run sì ṣe jíjẹ òkú ń bẹ ti ara ọlọ́run sì lè tọ́ba yẹ pé gbogbo ẹni tó gbé ìhìrámù gbé tí ọgbọ́dọ̀ jẹ́ bákan náà àwọn ẹni tí ò gbé ìhìrámù àwọn náà gbọ́dọ̀ jẹ́ ń bẹ̀ bẹ́ẹ̀ ni Imam Malik sọ onáàsì lọ́kàn nínú ọ̀rọ̀ méjì eléyìí tí Imam Shafi'i àtàwọn olùmọ̀mí náà tún sọ nínú ọ̀rọ̀ wọ́n ní oní òní gbogbo ẹni tó gbé yàtọ̀ sáwọn ẹni tí wọn gbé tí wọ́n ti tọ eléyìí túmọ̀ sí wípé tí ẹni tí wàá gbé ihram bá pẹran kọ kò sì pa nítorí ẹ̀yin tẹ́ gbé ihram kìí sì sẹ́yìn lẹ fẹ́ràn yẹn hàn kìí sẹ́yìn lẹ ni tí ó fi pa òun kàn pa ni kọ̀mọ̀ yín kọ̀mọ̀ pẹ́ ń bọ̀ kọ̀mọ̀ lọ bìkan ẹ wá rẹ̀ ọ wá bùn yín jẹ nínú ẹran apá kan nínú àlùmọ́nì kò burúkú ẹ̀jẹ̀ torí kò mọ yín kò rí yín kì í ṣe torí yín ló ṣe pa òun ò sì sí nínú al-ihram apá kan náà olùmọ̀sí ni alẹ́ gbọ́dọ̀ jẹ́sẹ́ torí kọ́ ló ń sọ pé wa hurrima alaykum saydul bahri saydul dumtum huruma ọlọ́run bá ṣe àwọn ẹran orí ọ̀dàn léèwọ̀ fún yín lópin ìgbà tẹ́ ẹ bá jẹ́ ẹni tó wà nínú ihram wọ́n ní áyà yẹn. ọfẹ ó gbòòrò tayọ kọjọ yìí pé èyí tẹ ẹ bá sọ dẹ nìkan ni ọlọ́run bá ní wọtọkùlọ ẹbẹ̀rù ọlọ́run eléyìí túmọ̀ sí pé ìbẹ̀rù ọlọ́run ní tẹ̀lé tọ́lọ̀ ní kọ̀kọ̀ àti ní gbangba àìsíbẹ̀rù ọlọ́run oníjà takùtọ̀ ní ìbẹ̀rù ọlọ́run a máa sọ yẹn dání rí ní kọ̀kọ̀ àti ní gbangba a máa sọ yẹn dèèyàn gbó ní kọ̀kọ̀ àti ní gbangba apá kan nínú àwọn olùmọ̀wá tó ṣe tafsir wọ́n ní wattaqullaha alladhi ilayhi wọ́n ní ìdẹ́rùbà ní sí mẹ́mẹ́ wọ́n ní àṣẹ tó wà ń bẹ̀ ni wọ́tọ́kùlọ̀ ẹ̀bẹ̀rù ọlọ́ gbogbogbò alọ́lọ́wọ́ mọ̀ pa á láṣẹ pẹ̀lú lè torí pé onígbàgbé lọ́lọ́ ń dá wa àti pé bí wọ́n máa ń létí sí láàmà bí èèyàn gbogbo èèyàn torí ẹ̀ à ń bùkátà máa kẹ́ni tí ń rán wa létí náà ọ̀rẹ́ ni máa rán náà létí torí kò sí atọ gbogbo wa náà lèèyàn torí ẹ bẹrù ọlọ́run a sì mọ̀ pé bẹ̀rù ọlọ́run iná ní ká tẹ̀lé tọ́lọ́run ká jìnnà sí tọ́lọ́run ọba ní ká má sí nínú ń nínú ń yìí nínú lólówó ni nínú bẹ̀rù ọlọ́run ló jẹ́ kí wọ́n tó ti lọ sí hajj ọ lọ sí hajj ẹni tí ò tí ì lọ náà ló náà ṣe ń palẹ̀ mọ́ nínú bẹ̀rù ọlọ́run ó náà ló ṣe ń sòdodo ló ṣe jẹ́ ní fọkàntán nínú bẹ̀rù ọlọ́run lè ṣe ṣe zìnà lè ṣe parọ́ lè ṣe ṣe jàǹbá nínú bẹ̀rù ọlọ́run ló ṣe yólè ìbẹ̀rù ọlọ́run ní mú ní ṣètò ọlọ́run ìbẹ̀rù ọlọ́run ní lè ní jìnnà sí ìtọ́lọ́run bàbá ní ká mẹ́sì. alladhi ilayhi tuhsharun wọ́n ní ìdẹ́rùbà ní bẹ́ńbì o ọlọ́run wo ní ń parí láti kíkẹ́ bẹ̀rù òun oní ọlọ́ba tó ṣe pé ọ̀dọ́ rẹ̀ náà lápò jọ sí tọ́ba gbẹ̀ndẹ̀ ní o jẹjẹ àti ẹ ti mà bí kò síbi tá a lè sá pamọ́ sí àwọn tí wọ́n kó jọ ajẹ́ pé agbede ni bàbá sí dáadáa kò sí ní tá a ṣe láyé tọ́lọ́run níbi wá kò sí ní tá a ṣe tọ́pamọ́ sọ́lọ́ ọlọ́run yìí náà wọ́n tún á kó àjọ síwájú ẹ̀ pé kí gbogbo ẹni tó bá a máa ń gbàgbé fún ìsinmi ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí ẹ máa gbọ́ràn àyà yẹn gba ẹ̀kìnì mélòó ni tiẹ̀ tó fi sẹ́nu táwọn kan ṣe báwọn kan tí wọ́n bá bá ọmọ lásán tiẹ̀ àtọmọ àti bàbá kálukú ò rí ń jọ gbẹdẹ àlùkìyà torí ẹ̀já bẹ̀rù ọlọ́run bàbá tí wọ́n kó àjọ síwájú ẹ̀ tó bá dìjọ gbẹdẹ àlùkìyà máa torí ẹ̀ ìwọ tí o láti ṣọdẹ má ṣọdẹ o nígbà tó wà nínú al-ihram. wípé tó o bá ṣe láyè ò lè mú jẹ rántí pé wọn kú ọjọ́ síwájú Ọlọ́run pẹ̀lú àwọn èèyàn yòókù tó bá dijọ́ gbẹndé alùkìyàmù kò tó o fẹ́ lọ wa lọwọ ń sọ fún wa nípa àti àwọn oṣù àti àwọn a máa pa láti fi tọrẹ fún àti àwọn àgbékọ́rùn tí wọ́n máa gbé kọ́ àwọn ẹran yìí lọ́rùn táwọn èèyàn náà tún máa gbé kọ́rùn ipò wo ló wà àyè wo lọ́lọ́run tò sí ọlọ́ni ja'ala Allahu al-Ka'bata al-Bayta al-Harama qiyaman lin ọlọ́run bá ní òun ṣe kàábà tọ́jẹ́ ilé ọlọ́run bá ilé àbọ̀wọ̀ qiyaman linnas ní ohun tí ó mú káwọn èèyàn máa ráyé gbé kí ètò wọn máa lọ òpómúlérò fún kí gbogbo nǹkan máa lọ òpómúlérò káyọ̀ gbé. òpómúlérò kálíbà rọ́nàgbà tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàm ọlọ́run ló ń ṣe kaaba bẹ́ẹ̀ báwo ni kaaba ṣe jẹ́ bẹ́ẹ̀ àlàyé rẹ ń bọ̀ bẹ́ẹ̀ náà àwọn oṣù àbọ̀wọ̀ ọlọrun ọba ó tún ṣe ní nǹkan fún káwọn èèyàn ó lè rẹ́dọ̀ fi lórí òróǹro bẹ́ẹ̀ náà lẹ́ran táwọn fi ń tọrẹ fún kàábà bẹ́ẹ̀ náà ni àgbékọ́rùn táwọn èèyàn máa gbé kó àwọn ẹran lọ́rùn àbí táwọn èèyàn ti gbé kọ́rùn gan fúnra wọn ọlọ́run ló ń ṣe gbogbo eléyìí ní òpómúlérò káyọ̀ ó lè dá òpómúlérò káwọn èèyàn ó lè rí sẹ̀mí ṣe nínú ìgbésí ayé wọn ìtumọ̀ kìyàmà ń bèè. òun náà ni qiwama ntó o nǹkan dó ru nǹkan lórí gẹ́gẹ́ bí epo nínú mọ́tò wa bí ọba kò lè rìn débi kan tí èkó bí bá tì tí orí pa títì tí tì bá ti tán lára táyà ó dùn tó bá torí ẹ̀ ọ̀dà gẹ́gẹ́ bí oúnjẹ níkùn tiẹ̀ náà ni tó oúnjẹ bá ń bẹ lára rẹ wàá rí pọ́ọ̀rì tó ń ṣeṣe tí ọba sọ oúnjẹ mọ pátápátá porongodo ọ̀dà kù ọba dé bẹ́ẹ̀ lọ́lọ́wọ́n bá ṣe kàábà bẹ́ẹ̀ ló ṣe àwọn oṣù àbọ̀wọ̀ bẹ́ẹ̀ ló ṣe ẹran tá à ń fi tọrẹ fún bẹ́ẹ̀ náà ló ṣe àgbékọ́rùn látàrí ọ̀kọ̀ọ̀kan nínú àwọn nǹkan wọ̀nyí lọ́dún ọba fi ń dáàbò bo àwọn èèyàn òun ló jẹ́ káyé ọ̀rọ̀ gbọ́ òun ló jẹ́ káwọn èèyàn orí ṣèṣe kàábà ti ń bẹ ọlọ́run ọba fi jẹ́ káwọn èèyàn ráyé gbé ó jẹ́ kí wọ́n ráyé gbé ó fi gba àwọn èèyàn kan lẹ̀ lọ́wọ́ èèyàn kan tí wọ́n ń lé èèyàn pé ẹ mú ẹ jùkò fún ẹ kọ́ lẹ́sẹ̀ tọba ti lè wọnú haram gbogbo ẹni tí ń lé bọ̀ wọ́n dọ̀rẹ́ rẹ̀ pé ọlọ́run sì jẹ́ ayé ṣe gbé ọlọ́run sì jẹ́ ọ̀rọ̀ kì ṣe gbogbo ẹni tí à ń lé pé ẹ mú náà lọ lẹ́tọ̀ọ́ sí kí wọ́n mú kì ṣe gbogbo wọn lọ́jọ́ alábòsí tọ́ lẹ́tọ̀ọ́ sí yà àmọ́ ńgbà míì béèyàn bá lọ́lá kí máa fẹ́ fọwọ́ ọlá gbá ẹni tí ò tó lójú. wàmẹ̀ńdọ́kọ̀lẹ́hùn kan náà mìíràn.

ọba yọjú tàtàn rọ ọmú bọba sì wà ń bè máa mí dáadáa bẹ́ẹ̀ náà ni tí a bá wò á rí pé kàába yìí báyìí wọ́n ní kí ló dé tá a fi pè ń kàába ní ìsìnkú àti ọkọ́lé kalẹ̀ wọ́n á pé bàdá yìí tó kàába tẹ̀ pé mo kọ́ kàába kan wọn ni à ah, kí ló ń ṣe é ṣé èsì pórí ẹ dárò. ọ̀rílé kọ́mọ́ kaaba lọ ń kọ́ abọ́ <laughs> fẹ́ jìyà sáwọ́lẹ́lẹ́ ó jìyà inú rẹ̀ ó dùn. ẹ dákun kan tí wọ́n kọ́ tó yàtọ̀ sí kàábà tó náà jẹ́ kàábà. wàràs tọba ti rí kàábà rí ilé náà ló náà ti di tiẹ̀ nìkan ilé ni ò lè ní Mujahid ibn ó ní wọ́n pe kàába ní kàába lè anaha mọ̀rọ̀bà nítorí pé àbí orígun mẹ́rin gbogbo ilé tó bá sì di onígun mẹ́rin kọ́ wọ́n ń pè ní mukaabu shekel wípé wọ́n dàbí kí ni square mukaab látara àbí wọ́n ti mú kàába àmọ́ ẹ̀ wọ́n gbọ́dọ̀ pélé mi bẹ́ẹ̀ o ìdí tí wọ́n fi pé kàába ń kàába nù Ikrima òun náà tún sọ bẹ́ẹ̀ kàába yìí báyìí ọlọ́ni albayt alḥaram ilé abọ̀wọ̀ ni albayt alḥaram ó rí pé ara yẹn sọ pé jacala allahu alkacbata albayt nínú gírámà lárúbáwá kàábàtà ọlọ́run tó wá sọ pé. albayt alharama ọ̀tún àti nàátù mànàútù ní kàába nàátù rẹ̀ ní albayt alharam níta ròyìn ní kàába ìròyìn rẹ̀ ní albayt alharam ọlọ́run ọba ṣe kàába ní ilé àbọ̀wọ̀ kí ni tó máa jíjẹ́ ilé àbọ̀wọ̀ tó jẹ́ ilé àbọ̀wọ̀ kìí sì ṣe gbogbo maka gbogbo maka haram kódà mina haram ni haram tó gbogbo bí tí wọn pè ní haram yìí kí ló dé tí wọn fi pè ní haram tí kaaba náà jẹ haram nítorí pé ọlọ́run bá ṣe léèwọ̀ ká ṣọdẹ nínú wa àyè abọ̀wọ̀ nu àyè pé ẹranko tí ń bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀ ń kọ́ ẹnìkan á ní ẹni tí ẹ ń sọ̀rọ̀ sọ̀dẹ̀sọ̀dẹ̀ á òun lọ mọ́kà kò sí nǹkan kan bẹ́ẹ̀ náà mẹ́wàá wà mí. òrìǹgbà tó fẹ́ dé mọ́ṣáláṣí káàbà òrò àwọn ẹyẹ àdàbà òrò àwọn ẹyẹ àdàbà tó pọ̀ lọ́bí bá wọ́n bá àwọn tún fò àwọn èèyàn máa ra tó sọ di ìbáadá wọ́n bá ṣe tọ̀wá fún jáde wọ́n tún ní ẹ̀ ra alikama fáwọn ẹyẹ. ìyẹn ni pé bọ́ yàrá àbádànù kò sẹ́ńtọ́ bẹ́ẹ̀ o tó bá fẹ́ sàánú sàánú àmọ́ pé ara ẹ̀sìn tó wá ṣe tó tún aráyàn padà pé ńgbà tá a lọ ṣe hajj àgbàgbé ti wá láti ra àgbàdo yẹ jẹ kò sẹ́ńtọ́ bẹ́ẹ̀ o. tí ń fonu mọ́kà ara àwọn ẹran tó lọ ń pọ̀ gbọ́dọ̀ sọdẹ̀ nínú àdánwò tó lọ ń ṣe lọ́wọ́ ṣe fún wa ipe apá kan nínú àwọn ẹran tẹ́ ẹ lè sọdẹ̀ òun ó mú wọn rìn ní gbèrígbèrí ibi tí ẹ bá wà òun ó ṣe ní rọrùn fún yín lọ́nà tẹ́ fi lè fọwọ́ mú wọn gángbà mí nígbà mí ìjọba ti sọ wọn lóko kọ́ ọba wọn bẹ́ẹ̀ làwọn ẹyẹ yìí rí kódà wọn lè máa rìn lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ bọ́ ọba jókòó wọn tún wá dọ̀ rẹ̀ wọn lè sọ ọ jẹ pé so ó lé mi àbò ní lé mi kọ́ dáràn ọwọ́ hey ọ̀daràn wàláì tó bá kójú lẹ́yìn ọkọ̀ ọmọ tó sì rojú tó ti torí ẹ̀sà ọ̀daràn àwọn ọbẹ̀ ẹran nìyẹn torí ẹ̀ gbogbo ara má sọ̀dẹ̀ náà nù ó ti wá mọ ọlá kọ́ ọmọ ta rọ́bà ńlẹ̀ ìyá pé ẹyẹ nìyí lọ́wọ́ bẹ̀rẹ̀ sí ta tiẹ̀ bọ̀ tiẹ̀ bọ̀ ọba ti pa kan pa gbóni kí ni apá kí ni wọ́n ní apá. ẹ̀dàbà lọ́ọ́ pa àgbò lọ́ọ́ pa wọ́n ìsọdẹ́ ń bẹ̀. bákan náà koríko tó hù níbi tí wọ́n pè ní haram wọ́n kì í o ẹ koríko kan táwọn ẹran máa jẹ lọ gé wá gé àwọn ọba koríko nìyẹn wọ́n ẹnìkan á ní ah, kí wọ́n làwọn ẹran àti koríko. ẹ wọn lẹ̀ fúnra wọn ló gé wá fún mo wa àwọn ẹran jẹ bí wọn ṣe ṣùgbọ́n kìí ṣèmi lọ fún wọn tí wọn bá ti gé lọ fún wọn dáràn kórí ló ń jẹ àgùtàn ló ń jẹ ọ̀sọ́ràn bákan haram nítorí igi inú ẹnìkan gé nǹkan kan igi inú haram ẹnìkan gbọ́dọ̀ gé nǹkan kan bẹ́ẹ̀ ìdí tó fi ń jẹ àyọ àbọ̀wọ̀ ni ẹni tó bá sì wọ bẹ́ẹ̀ ọdẹ ní ìfọkànbalẹ̀. igi kan ó hù nínú haram gbòǹgbò rẹ̀ nínú haram ló wà ẹtuntun rẹ̀ wá jáde sí alḥil ibi tí èsì haram etí ibodè ló wà náà sáà lè gé mẹ rárá o. tó ti gé ọ̀daràn torí ìdájọ́ rẹ̀ ìdájọ́ gbòǹgbò rẹ̀ gbòǹgbò rẹ̀ wà ní hill ẹ̀tẹ́kùn rẹ̀ wà ní haram tá a lè gé má gé o ọ̀daràn torí pé atẹ́gùn àti bòjì ti ń dáàbò tí ni ṣe haram kí a rìn jìnnà síwájú ẹnìkan adúrò àwọn igi tó tó ń gé njojúmọ́ náà ṣe kínní ìyàtọ̀ ń bẹ láàrin igi haram àti igi mọ́hù ń bẹ kò sẹ́ni tó lè sọ history pé kínní igi wa ìdálọ́fẹ́ máa pìtàn pé sọ rẹ̀ ó wù. àyìnmáyé tí wọn náà ti sọnù ní ìsìn títí ń wù bẹ́ẹ̀ náà làwọn ẹrú ọlọ́nkan sọ àwọn eléyìí náà nù kò sí tàǹtẹ́ nìkan ṣe pa ń bẹ̀ ọ́ irú àwọn igi bá ń tọ́lọ̀ mú wù tí ń wù tí ń mú ọ̀gbọ̀rọ̀ gé bọ́tí ìjọba ní ìsìn láàrin títì wọ́n wá ń gbin àwọn igi kan gìdẹ̀bínú wọ́n fẹ́ fi múlò kọrẹwà àbí wọ́n ń gbin fúláwà kan kí ló lè dùn wò gbogbo eléyìí wọ́n ní tí wọ́n bá gé kò burú sẹ́wọ̀n pé àtọwọ́dánù yàtọ̀ sí ìtọ́lọ̀ mọ́wù bẹ̀ ìlú ìjẹ́bẹ̀. sẹ́wọ́n rí ìdájọ́ ìtúsọ rí fún Mẹ́kà àtàgbègbè rẹ̀ bẹ́ẹ̀ náà lórí fún Al-Madina ọlọ́run ló ṣe Mẹ́kà léèwọ̀ ló ṣe láyà àbọ̀wọ̀ látijọ́ tó ti dá sánmà àtìlẹ̀ anabi Muhammad sallallahu alayhi wa sallam ńlọ́wọ́ àṣẹ madina bẹ́ẹ̀ tiẹ̀ torí ẹni madina náà ọ̀gbọ́dọ̀ sọdẹ́nu haram madina madina náà ní haram ó ní ẹnu àlà ibi tí ń jẹ́ haram torí ẹni wọ́n sì máa sọ pé haraman aṣẹ̀rìfà yẹn ni maka àti madina haramani. tọ́ kò sì sí mọ́sálásí mi láyé kò sílùú mi náà ń pè ní haram àfi mẹ́kà àfi madina bí ò bá tẹ̀ sí nǹkan míì ó fi hàn pé ó ju gbogbo bòmíì lọ àbí wọ́n ṣe èméjì ẹnìkan fún tíkẹ́ẹ̀tì ẹnìkan àlọ́ mẹ́kà kò ṣe hajj tó bá parí hajj kó tún ṣe ziyara madina kírun ní mọ́sálásí ànábì Muhammad sallallahu alayhi wa sallam. wọn tún wá mú tíkẹ́ẹ̀tì mi wá pé Dubai kó lọ wọ àwọn ilé gíga irọ́ lásán ọwọ́ àmú Dubai tẹ̀wọ̀n pé ọ̀dàbọ̀ ló mú ọ̀dàbọ̀ lóríire Dubai ọ̀dàbọ̀ ọwọ́ àfi Mẹ́kà lẹ̀ òfin Madina lẹ̀ wọ́n rẹ̀ ti Dubai ìlú mọ́sálásí ànábì ń bẹ ń Dubai. níbi tọpọlọ ẹlòmíì ti dorí kodò ni yóò mú ètí tó nǹkan yóò sì jàrò ìtọ́ wọn àbí òye wa bí ẹnìkan ní nísìn wọn ní àyè àti lọ kẹ́kọ̀ọ́ ni ní Saudi àyè ní láti lọ kẹ́kọ̀ọ́ Madina anabi Muhammad sallallahu alaihi wa sallam àyè sì ní láti lọ kẹ́kọ̀ọ́ ní. Eh, ìlú kan Burayda Saudi náà àyè sì ní láti lọ kẹ́kọ̀ọ́ ńlú kan Riyadh èwo ló mú ẹ Burayda kọ̀ọ̀bùrọ̀ Madina ni mu pé kíni anabi Muhammad sallallahu alayhi wa sallam ìlú wo ló ti fẹ́ tó àfi Mẹ́kà. wọ́n síbẹ̀síbẹ̀ àbá àwọn àǹfààní àti kẹ́kọ̀ọ́ tó wà Madina kò sí Maka tura anabi Maka Madina ló gbé orí pa tó fi ọ̀gá à ń sìn rí ìdò níyì lára àwọn olùmọ̀ kò sí Maka tó wà lọ́ mú rí àwọn àpè kẹ́ni irọ́ lásán mo rò pé à ń rí bí àwọn nǹkan ṣe jura wọn lọ torí ẹ̀ alimadina yìí tó bá ti dé madina wàá máa wò tó máa wọ tuntun wò sí ó rí i pé wọ́n ṣe àmì gẹ́gẹ́ bíi ti maka náà ni wípé bí o inú haram lọ òde haram lọ bọ́ sí inú haram náà lọ wà lágbọn bí òde haram lọ bọ́ sí bí. àǹfààní rẹ̀ ni pé ní ìparí ìgbà tí mẹsìlẹ dajal bá dé afọ́jú olójú kan tọ́lọ́ wọn fi wá fìtínà gbogbo ẹni tó bá ṣẹ́kù láyé ńgbà náà tí wọ́n máa pera rẹ̀ lọ́lọ́ òpùrọ́ ni. anabi sallallahu alaihi wasallam ni wọ́n kọ sórí rẹ̀ pé káfíìn mùmínì nìkan ni ó rí tọba dé ibi tí ó dúró sí Madina òde haram kò lè wọlú yẹn Ọlọ́run ṣe lè wọ gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé kò ní rí Mẹ́kà wọ̀ bẹ́ẹ̀ náà ni ò ní rí Madina àwọn àmì yẹn fi hàn torí ẹ̀ ló jẹ́ pé lónìí àwọn àmì tí wọ́n ṣe torí ẹ ẹnìkan nínú àwọn tó ti jẹ olórí aljamiatul islamiyya ní Madina torí pé ibi tá a tún pè ní haram yẹn wọn yìí gbà káwọn káfíìrì ọwọ bẹ bọlọ sọ pé innamal mushrikuna najasun fala yaqrabul masjidal haram ba'da 'amihim hadha ọlọ́run lẹ́gbìn ní àwọn ọ̀sẹ̀ bọ́ wọn tó gbọdọ̀ sọ́n àyè àbọ̀wọ̀mọ́lá tọdún yìí lọ eléyìí wà bẹ́ẹ̀ fún mẹ́kà náà ló jẹ́ pé tó máa lọ mẹ́kà wọ́n sọ pé ọ̀nà táwọn mùsùlùmí o ọ̀nà táwọn káfíìrì ibòmí ni ó gbé ọlọ́kí sí mẹ́kà ojú yọ hmm. bẹ́ẹ̀ náà Madina tó wá ti lọ ní tariqul muslimin mẹ́kà lọ Madina lọ lọ eléyìí tariqu ghairil muslimin báyà Yambo báyà Tabuku kan lọ́ọ́ bára rẹ̀ ó tó di pé wọ́n sàmì yẹn kíkẹ́ bíi haram ní bíi èsì haram àríyànjiyàn máa wà láàrin àwọn olùmọ̀gbé a ah, ṣé jamiatul islamiyya náà ń bẹ náà àbí òsì náà islamic university sheikh abdul muhsin al-abbad wọ́n jẹ́ olórí jami'a islamiyya lẹ́yìn sheikh ibn baz so wọ́n á ní wọ́n fẹ́ tún kankan ṣe ní ibi eh, ibi tí wọ́n ti ń tẹ̀wé ní jami'a islamiyya wọn á lẹ́ni tó mọ̀ nípa rẹ̀ ọmọ France ni wọ́n gbé wá láti France tó olùdarí yunifásitì yẹn wá sọ pé àà ah, ah. kò sí mùsùlùmí kẹtọ́ mọ̀ nípa rẹ̀ láyé nígbà yẹn wọ́n sá lọ ọmọ France náà ni wọ́n mọ̀ nípa rẹ̀ wọ́n ló gbà tí wọ́n bá gbé wá kún gbé wá àmọ́ Medina inú haram lọ ah, aljamaatu islamiyya inú haram lọ wa káfíńsì wọnú haram bá torí ẹ̀ tí ọba wa òun gbà kí wọ́n lu agbọn abìkan nínú ògiri jamiu islami alágbọn ẹ̀yìn wọ́n jẹ́ pé ihò ni ọba wọlé ibẹ̀ náà ni ó sì bàjáde <laughs> torí walillahi al-izzatu wa li rasulihi wa lil mu'minin tọ́lọ́run àtòjíṣẹ́ rẹ̀ àtàwọn olùwàgbọ́ òdodo la gbéga sí àfi bẹ́ẹ̀ ni ṣe jẹ́ pé àwọn káfíìrì lẹ́ẹ̀ máa gbéga torí ẹ ọlọ́run bá lóun ṣe kàábà òun ṣe báwọn. qiyaman linnas ọjọ́ òpómúlérò fún wa yóò jẹ́ wọn ráyé ṣe yóò jẹ́ kó ráyé ṣe yóò sì jẹ́ kó rọrùn wọ̀. torí pé gbogbo ẹni tó bá dojú kọ Mẹ́kà ọ̀dẹ̀ ní ìfàyàbalẹ̀ ọ̀dẹ̀ ní ìfàyàbalẹ̀ nǹkan mẹ́rẹ̀ẹ̀rin bọ́lọ̀ tó ṣe ṣe ni. wàṣíhàrá alḥaram àwọn oṣù mẹ́rẹ̀ẹ̀rin yẹn èwo lóṣù mẹ́rẹ̀ẹ̀rin náà ẹ̀wà rán wa létí. Hmm? Hmm? muharram kò sóṣù tí ń jẹ bẹ́ẹ̀ almuharram rajab. Hmm? dọ́lùkàdà dọ́lùhìjà àwọn oṣù mẹ́rin yẹn wọ́n di oṣù àbọ̀wọ̀ kódà láyé jahiliya síwájú kí islam ó tó dé wọ́n mọ̀ lóṣù àbọ̀wọ̀ débi kí ọkùnrin kan ó pàdé ẹni tó pa bàbá rẹ̀ ń sì ti ń wá katikẹ́pọ̀ náà pàṣán ó wá pàdé rẹ̀ ó wá wò pásítọ̀ tó ń pàdé sí i ó ọjọ́ kan nínú àwọn oṣù mẹ́rẹ̀ẹ̀rin ó sì yẹra fún kó wọn mú bàa sẹ́lọ̀ subhan. ìjà tí wọn ti pẹ́ bàbá wa ó pè ń pa ó bàa sẹlẹ̀ ó sẹlẹ̀ wọn sì yẹra fún un. téèyàn kan bá sì wọlẹ́hẹ́dì bákan náà ẹran táà sì ń tọrọ ẹ fún kaaba láti ayé jàhìlíyà téèyàn bá lẹ́ràn kátó fẹ́ kaaba. nǹkan àwọn èèyàn ń jalè gángbà gbogbo ẹ̀ lóríṣiríṣi tí wọ́n bá ti lè sàmì sẹ́ràn lára bí mi sa lọ́gbẹ́ níbi ike rẹ̀ jẹ́jẹ́ jáde tó gbẹ́ mọ́ kálukú ti mọ̀ pé ẹran yìí o ti kíni ti kàába ni ẹnìkan àti ronú àti jì tẹ́ran yóò fi dé kàába. bẹ́ẹ̀ náà ni àwọn èèyàn wọ́n jáde léwu lọ́wọ́ ni wọ́n ti ń wọ̀ wanted ó sì fẹ́ lọ sí hajj yóò wá lọ de yóò lọ de okùn bí okùn ẹran yóò de yóò de yóò de yóò sì rogodo yóò sì gbé wọrùn yóò ládàá ara bí máa tó bá ti gbé wọrùn títí tí èdè mọ́kà ẹnìkan ò ní dàdúró pé eléyìí o ńlọ mọ́kà ni tó bá sì ń padà bọ̀ náà yóò ayé ṣe é ṣe ń gbà wọn látàrí gbogbo àwọn nǹkan wọ̀nyí. so látàrí jàhìlíyà kátó wá pé lẹ́yìn ìgbà tí islam dé ọlọ́run bá ṣe gbogbo ẹ̀ ní sábàbí káyé ó ṣe gbé káwọn èèyàn lè bá rọrùn wọ̀ ẹ sì mọ̀ pé káábà lónìí ó ti di sábàbí yàtọ̀ sí káyé ó ṣe gbé atúmọ̀ ní sábàbí ká lè bá rọrùn wọ̀ bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ síbẹ̀ mà lónìí pé a lè ṣe sọ́láàtì àfi ká síbo sí kaaba a sì mà ìgbé tá à ń ń fẹ́ tá à ń láti ara àjọsìn tó yẹ ká mójútó náà ni ọ̀tọ̀wọ̀ wọ́n yẹn sì ṣe tọ̀wọ̀ fún mi méjì àfi ń bo àfi ní Káàbà hajj àti umra ńkọ́ àfi ní Káàbà kò sí nǹkan kan nù hajj àti umra Madina bí Madina ṣe wà sí kò tí wọ́n ń ṣe nù hajj àbí múra Madina. bákan náà a sì mọ̀ pé Kaaba yìí báyìí ibùdójúkọ gbogbo mùsùlùmí àgbáńlá yìí ni ibùdójúkọ gbogbo mùsùlùmí àgbáńlá yìí ni bẹ́ẹ̀ náà ni àwọn oṣù mẹ́rin yẹn Ọlọ́run gbọ́dọ̀ jagun nínú ẹ̀ ẹ̀ gbọ́dọ̀ jà àwọn ọ̀tá yín lógun nínú ẹ̀ àyàfi kó pé àwọn lọ́tọ̀ yín jà kò burúkú ẹ dojú ìjà kọ wọn bó tilẹ̀ jẹ́ pé nígbẹ̀yìngbẹ̀yìn àwọn olùmọ̀sọ yìí pé kò burú ká ja ọ̀tá lógun nínú ẹ̀ eléyìí lòfin tó dé káyìn. a gbọ́dọ̀ ṣàbòsí ní gbogbo ìgbà ọwọ́ akápá nínú àwọn oṣù mẹ́rin yìí ẹ dákun sáwà ń fi sínú àjẹ́ńdà wa pé oṣù wo la wà náà rí ìbá ṣe fún ọ àmọ́ oṣù tá a wà lọ́fà sáà rórí kò dájú ẹ já máa rò ó oṣù wo la wà nísìnyí. Ramadan oṣù àbọ̀wọ́mọ̀ ti lọ ó ti lọ tóṣù méjì báyìí ní oṣù kejì rẹ̀ tó lọ ni oṣù wo ni Rajab ti lọ wàlá ẹnìkan kíyèsí pé kíni pé máa ṣe àkíni gbogbo yín máa gbà abosímọ̀ ni yẹ́s bàbá àti ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ èrò omi tún bọ̀ omi ń bọ̀ lẹ́yìn oṣù tí ń bọ̀ lẹ́yìn eléyìí. oṣù oníbọ̀ lẹ́yìn Ramadan Shawwal lẹ́yìn Shawwal ńkọ́ dolkaida ètò tún tẹ̀lé náà ètò tún tẹ̀lé náà mẹ́ta tẹ̀léra wọn ọ̀kan dá dúró gedegbe dolkaida oṣù kọkànlá dolhijja oṣù kejìlá almuharram oṣù kẹni àwọn tẹ̀léra wọn Rọ́jàbù ló wá dá dúró a gbọ́dọ̀ ṣàbòsí nínú àwọn oṣù yìí o ayé ọ̀rọ̀ gbọ́ òní sínú pé ẹnìkan lé ẹnìkan bọ̀ pákáleke kò ní sí bákan náà àwọn ẹran bó bá yẹ pé tí àgùntàn wọn bá ti jáde ńlé bẹ́ẹ̀ sàmìsílà wọn yọ àmì ńdánù bẹ́ẹ̀ ni lónìí aṣọ tí wọ́n dè mọ́ lọ́rùn ọjọ́ lómi aró bó jáde ńlé wọn gé dànù wọ́n fàṣọ olómi pupa wọ́n dè mọ́ lọ́rùn wọ́n tún wá mú ọ̀bẹ gbóná wọ́n sì gé e létí wọ́n ya rí sí létí ọmọ wa ò pé ẹran mi ní àbẹ ẹran mi kọ́ ẹran sì tún ó ti wálé bí ṣe máa wálé ẹran mi ní àbẹ ẹran mi kọ́ ẹran rẹ nì àwọn abánijẹ ẹran nù. kọ́dà ẹran mi kó lè bá a rí jí gbé lè bá a rí jí gbé wọ́n wá fi ọ̀bẹ ọ̀bẹ gbóná wọ́n fi ya òdo sínú kọ́ ọmọ bàá mọ̀ pé ẹran rẹ ni má. ẹ̀ kí báyìí yẹn ṣe ń ṣe nù àmọ́ tó bá yẹ pé a bá gbé àgbékọ́rùn kọ́ lọ́rùn àwa dojú rẹ̀ kọ́ mẹ́kà tí èdè mẹ́kà ọ̀daràn jẹ́ran jẹ́ran gbé kàn ní dínà rẹ̀ àyàfi tó bá jẹ́ káfíìrì irú àwọn káfíìrì tójú torí wọn tó dúdú tọkàn wọn dúdú tójú wọn dúdú nílé yẹn dúdú tí ni wọ́n gbomi tẹ́tí mẹ́sìn wàláhì káfíìrì gan filẹ̀ kíkọ́ máa lọ ni wọ́n ní ẹ àwọn èjì àgùntàn gbé láwùjọ tí wàá ń bì ẹnìkan á ní láyé john gbogbo ẹ wọ́n máa jí gbé nìsí nínú ẹ tí wọ́n ti jí wọ́n ní wọ́n ń bẹ̀rù pé bí àlùjànnú bí àlùjànnú bẹ lára àgùntàn ẹ pé so ẹran tí wọn bá ṣe ní tí wọn fẹ́ bùn káàbà àwọn èjì ẹnìkan èjì lọ́nà ọ̀rọ̀ àwọn èèyàn láti ìwọ náà rí irú tí wọn bá lọ sí hajj ọ̀rọ̀ àwọn ràkúnmí àti sá tí wọn gbé nǹkan kọ lọ́rùn bíi bàtà wọn kàn sokùn má bàtà ó gbogbo yẹn ti mọ̀ pé nbo kaaba. ọ̀dà dúró káàbà kò tí ò páàsì nu lẹ́sẹ̀fàṣẹ máa lọ kò sẹ́ni tó di ọlọ́nà àwọn kí tó máa ń gbé mọ́tò nísìn láti àwọn ìlú tó wà nítòsí nàìjíríà tó gbé wọlé wọ́n máa béèrè kí ni lọ́wọ́ rẹ lẹ́sẹ̀fàṣẹ bàbá dọ̀hún àwọn náà ní lẹ́sẹ̀fàṣẹ mọ́tò rẹ ò ní lọ tó bẹ́ẹ̀ náà ni tó bá ti gbé nǹkan kọ́rùn páàsì nu you are going without visa visa tọ̀dọ̀ ọlọ́run. mẹ́nìkan bá ní ọnú tẹ́lẹ̀ tó fẹ́ sọ ọlọ́gbẹ́ kò ní dán o ẹ̀rú ọmọọba wípé nǹkan lè ṣeun náà báyìí lọ́lọ́wọ́ bá ṣe o wa ẹ̀yìn èèyàn ẹ àdẹ́rùbà ni lélẹ́yìí o torí kálíbà àbẹ̀rù ọlọ́run ẹ mọ̀ pé olúwa ẹlẹ́dàá yín ọba tó máa ti ń bẹnu sánmà àtìlẹ̀ ọba tí nǹkan kan sí nínú tó pamọ́ nínú àwọn sẹ́yìn àti tẹ̀sí gbangba ọba tí ń kó iṣẹ́ yín jọ fún yín tí ó sì ṣèṣirò fún yín san lórí yìí kò fún o kò burú ní mú mi à ìyá tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ lé o ó lé níyà tí fi jẹ ẹni tó bá ṣẹ̀ ìyà tọ́lọ̀ fi jẹ ẹni tó bá ṣẹ̀ ó lé o èèyàn ò sì ní mọ̀ rẹ̀ èèyàn á jẹ́ pé tí ó di ojú ìyá ni ọ̀mà sí ọlọ́ni ẹ dájú pé ọlọ́run ọba ẹlẹ́dàá yín shadidul iqab ìyà tí fi jẹ ẹni tó bá ṣẹ̀ ó lé koko ní ìyà tí fi jẹ ẹni tó bá ṣẹ̀ eléyìí dẹ́rù báyìí tó bá jẹ́ pé ibi táyà tán sínú irú rẹ̀ nìkan lọ́wọ́ àánú alukur'an gbogbo ọba yóò kúròrò bàbá ti lé jù torí ẹ̀tẹ́ni kan bá ti béèrè béèrè kan ọ̀wọ̀ náà eléyìí ńkọ́ ìyà burúkú retí ẹ ní tí ọba máa ń ṣẹlẹ̀ nu irú àyà bá irú ìdajì àyà yìí ìní àwọn wàyídíyàká bí àwọn khawarij mu'tazila ètò àwọn kánú torí ẹ làwọn sọ pé ẹnikẹ́ni tó bá ṣẹ lọ́n àwọn khawarij wọn ni kò nídìí kó túbà ọlọ́run kúkú ní ìgbà tọ́ba kú ńkọ́ wọn ló di káfíìrì nù tọ́ba sì kú iná nàní torí pé kí ni ọ̀mọ́lọ́ni shadidul iqab ó lè koko níyà tí fi jẹni tọ́ba sí. àwọn mọ̀tẹ́sílà àwọn ní kò tí ì ya káfìrì ẹnikẹ́ni tó bá ti lè sẹ́lọ̀n lẹ́sẹ̀ ńlá wọ́n ní kò tí ì ya káfìrì ṣé múmìnì wa ni wọ́n ní rárá ó ti kó nu múmìnì àmọ́ kò tí ì bọ́nu káfìrì ni wọ́n á ń bẹ lágbede méjì wọn ò sá sókè kò sì bọ́ọ̀lẹ̀ fi manzilatin baynal manzilatayn wọ́n ní bẹ láàrin méjì tọ́ba wa kú ńkọ́ nánà ní ọwọ́ ìró ìtàwọn ń ká mi tọ́mà ti rí àyà báyìí wọn ò ní kà yòókù. wà á nà lọ́ọ́ ọ̀gọ́fóró rọ̀hìn. ṣùgbọ́n o ẹ tún mà dájú pé ọlọ́run ọba yìí o kó ti ṣe jẹ́ni tó le koko níyà tí máa fi jẹ àwọn ẹ̀tọ́ bá ṣẹ̀ àwọn ẹ̀tọ́ tako tiẹ̀ àwọn ẹ̀tọ́ tako aṣojú ọ̀nà rẹ̀ fún ọkọ̀tà nàbì rẹ̀ Muhammad sallallahu alaihi wa sallam ọlọ́run ọba yìí aláforíjì tún ni tó bá foríjì yẹn tán tún kẹ́yìn yìí máa foríjì àwọn ẹni tiẹ̀ àwọn tó ń tẹ̀lé tiẹ̀ àwọn ẹni tó tó tó ronú pìwàdà tí wọ́n ń tọ ojú ọ̀nà rẹ̀ tó ń tẹ̀lé tà nàbì rẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam tá a bá máa bẹ ilé yóò jẹ́ àní balance ìyá ń bẹ ìkẹ́sì ń bẹ lọ́dọ̀ ọ̀lọ́ torí ẹ̀ àwọn kan wá wà tó sì pé parí àyà yìí nìkan irú rẹ̀ làwọn máa rí wọn èrí bẹ̀rẹ̀ bí ẹ bá sọ pé òun ṣẹbọ sọ́lọ́run kò burú Ọlọ́run padà foríjì ọ mò ń jalè ọlọ aláforíjì lọ́lọ́run òun ṣe zina aláforíjì lọ́lọ́run irú àwọn eléyàn ni wọn ń pè ní kíni almorjia wọn ni tí wọn bá ti gbọ́ lọ́n gbọ́ lọ́kàn gbogbo ní tó bá wù ọ́ máa dá lọ́ràn torí ọlọ́run gàfúrún rahim wọ́n gbàgbé pé ọlọ́run náà ṣadidul iqab èwo làwọn tọ̀rí kọ̀ mú bẹ́ẹ̀ ṣé gàfúrún rahim ni àbí ṣadidul iqab àwọn náà ń bẹ nu múrjíà nu múrjíà làwọn náà wà torí àwọn mọ̀lẹ́kẹ́ ní aláforíjì lọ́lọ́run járe ẹ̀sọ́ àwọn alùsùn náà lẹ̀ ọlọ́run ìfìyà jẹ́yẹn torí eléyìí torí ẹlẹ́sẹ̀ rí ṣé wọ́n máa ṣe zìnà ṣé wọ́n máa jalè ṣé wọ́n máa parọ́ kọ́dọ̀ ó lè máa bá kẹ́tẹ́kẹ́tẹ́ gan sùn ó sì lè pé wọ́n ti mú sọ láti kú òfóun àlọ́ kan sọ fún ẹnìkan pé ó ń kánjú tóró ti rí pé ṣé wọ́n àwọn ti sàlọ̀ àlátán wọ́n fẹ́ lọ ṣe sọ̀dá òun náà wá ń parapòrò pé àwọn èèyàn ti làgé tán wọn ò ti ṣe kí ah, bàbá ó sì lọ bẹ̀rẹ̀ sọ láti èèyàn nílò àbárúkọ àṣọ láti bàbá bàbá kí bàbá yẹn wà ní ètò orí tó ń tọ́ ń lọ tó ń bọ̀ bí. bàbá mo fẹ́ sàlù àlá nítorí mo fẹ́ bá sọ̀lá àdìlá yẹn oníkọ̀ burú mo mú àlù àlá nǹkó fún ọ. ẹ gbọ́ kàtàkàtà ìwọ mú àlù àlá kó fún. tontori kékeré wọn máa wò kékeré ní tọ́ba àdìjọ́gbìn náà kí gbogbo yín pátá ẹ̀ dìje ro ni. nígbà tí a bá sẹ́mi pé èébú ni àbí èsè èébú adúrú rẹ̀ wọ́n á lò dìde ru dèrò wẹ́ àbí ọ̀wẹ́ wọ́n á lò dìde ru pé òun wà sùmọ́gù yín wà lùjẹ́nà na wọ́n ti dìde ru wọ́n gbé yín jẹ tẹ́lẹ̀ náà àlùjẹ́nà tó ń sọ́ báńkà ni wọ́n á gbé yín gbọ́nà ẹ̀gbòrú òní ńgbà tó lọ́wọ́ kúkú máa ẹwùrọ mbẹ hmm, àwọn wà bẹ ẹrìjà àwọn tí ń wò pé ẹ ṣáà ti máa gbọlọ́ngbọlọ́ kan irú ẹ máa ń ṣe lọ́ǹgà kò burú tó méjèèjì gbọ́dọ̀ wà fún wa ká mọ̀ pé ọlọ́run bá lè níyà ó sì tún jẹ́ aláforíjì oníkẹ́ sẹ́rí ká bá mọ̀ pé ìyà tó lé ń bẹ lọ́dọ̀ ọlọ́run yóò jẹ́ àmà bẹ̀rù ọlọ́run tábà tún arántí pé ọlọ́run bá yẹ ni aláforíjì ni yóò jẹ́ àmà aràn kan dáadáa lọ́dọ̀ rẹ̀ lópin ìgbà tá a bá wà nílé ayé tá a ti kú tá a ti sàárẹ̀ pé à ń wò torí yóò mú amọ̀ sí náà dáadáa ṣùgbọ́n tá a bá ti rí i pé ikú ní bọ̀ yà ń pọ̀ ká kú lọ́wọ́ kan yún ìnìkan lágbára jù torí ká má bàa kú pàdé ọlọ́run lẹ́ni ti sọ̀rọ̀ tínú nínú pé wọ́n bá kí ọlọ́run pàdé ó burú torí àwọn sọ pé wọ̀rọ̀jà olùgbàgbọ́ òdodo láàrin ìbẹ̀rù àti ìran kan ńlọ́wà ńbẹ̀rù ìyà ọlọ́run ńsì ìran kan ìkẹ́tọ́ wà lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ọba kọ́ má jẹ́ kí ọ̀tọ́ sí wa kọ́ jẹ́ kí ìkẹ́ ọ̀tọ́ sí wa. ọlọ́run ọba wa ni má ala rasuli illa al-balagh ọlọ́run ọba fi ń sọ fún àǹbì pé mà pé ẹni tó bá tẹ̀lé tòun òun ló soríire o ẹni tó bá tẹ̀lé àṣẹ ọlọ́run tara rẹ̀ ló tún ṣe o ọlọ́run ọ̀ràn nàbì muhammed sallallahu alayhi wa sallam láti wá fi tipátipá mẹ́nìkan kọ̀ọ̀ràn nítorí kó lè bá wa mú wa lórí mú wa lọ́rùn pé àfi kásásè tọ́lọ̀ fi rán òun tí ẹ̀ ní kó jíṣẹ́ ó sì ti jẹ́ àbí ọ̀jẹ́ ọ̀jẹ́ ìyá ńlá wa aisha radiyallahu anha ọlẹ́nikẹ́ni tó bá sọ fún ọ wọn àbí gbé nǹkan kan pamọ́ o nínú tọ́lọ̀ fi rán kọ́ ọgbà pọ́nítọ̀ ọ̀hún ti padùrọ̀ ńlá fún ọ gbogbo ńtọ́lọ̀ ń fi ràn ló jíṣẹ́ fún wa ọlọ́wọ́ bá wa ó fi sẹ́ràn ó sì ti jíṣẹ́ fún wa ìdẹ́rùbá níwàánu eléyìí wípé tọ̀ ntí ṣe tà náà bì ní kó jíṣẹ́ iṣẹ́ ńtọ́lọ̀ ń fi ràn ó sì ti jẹ́sẹ̀ yìí fún yín ẹ̀yin èèyàn nínú sẹ́tọ́ jẹ́ fún yín òun náà ní pé kìlọ̀ fún yín pé gbogbo ẹni tó bá takò tọ́lọ́ ìyá ń retí ẹ̀ ọlọ́wọ́n bá sì ti di gbogbo ọ̀nà àwáwí gbogbo ọ̀nà àròyé kò sí má torí pé ànábi ṣe àlàyé lálàyé tó kún rẹ́rẹ́ lẹ́yìn tí ànábi tí wàá ṣàlàyé yìí báyìí àìgbọ́ òsì má àìmátebùsẹ́ ẹni tó gbọ́ tí ó gbà ní òròjọ́ tó bá di lọ́la àlùkìyàmà. wallahu ya'lamu ma tubduna wa ma tẹ̀kọ́.

eléyìí ìdẹ́rùbà ni wà ń bẹ̀ ìfinilọ́kànbalẹ̀ sì tún wà ń bẹ̀ ìdẹ́rùbà ni wà ń bẹ̀ pé gbogbo ìta ń ọ̀dà a lè gbé pamọ́ fọlọ́n ọlọ́run rí gbogbo ìta ṣẹṣẹ tó dáa gbẹ̀yìn orí ọlọ́run rí ìfinilọ́kànbalẹ̀ wà ń bẹ̀ pé ọgbẹ̀sán rẹ̀ lọ́dọ̀ ọlọ́run tó bá jọ gbìndàrúkẹ́ yà àmọ́ bọ́lọ̀ ń bá rí ọjọ́ yẹn náà orí ọ kárí mi ní jẹ́ bá wọn gbogbo níta bá ti ṣe ẹja máa ṣe nítorí ọlọ́run rí ní tá a bá gbé pamọ́ ó rí tá a ṣe ń gbangba torí di eléyìí báyìí ká ṣe gbogbo tá a bá ṣe nítorí tọ́lọ́n ká sì mọ̀ pé sẹ́tọ́lọ́n fi rán anabi sallallahu alaihi wasallam anabi jíṣẹ́ o kò sí nǹkan kan tó gbé pamọ́ o ẹni tó gbọ́ tó gbà àwọn olóríire ni ẹ o àwọn tó sì gbọ́ tí ó gbà àwọn karambani ni ẹ o ara wọn ni wọ́n ṣe wọn ò sẹ́lòmíì ọlọ́run kó sẹ́mi pẹ̀lú yóò máa ṣe gbogbo ẹ̀ nítorí tọ́lọ́n ọlọ́run kò sọ mi pẹ̀lú rẹ ọkàn náà tí ó tàpá sí ìlànà àṣepọ́n tí ó sì ní tẹ̀lé tẹ́lẹ̀ yóò sì ṣe sábàbí oríire rẹ̀ láyé tí ó sì sábàbí oríire rẹ̀ lọ́la alqiyama subhanakallahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu عليكم السلام kí ni aha ẹ̀yin lọ rí béèrè béèrè torí ń gbà náà sọ fún wọn bùn kálukú kan ń wòran ni pé òkè wọn bùn òun náà ni ọ jẹnu sí kaaba ni ọ àjẹun wọ́n sì tún sọ pé wọ́n tún sọ náà àyàkùn pé hẹ́díẹ́n bẹ́ẹ̀lìgẹ́l kàába ẹran tún pé yóò fi ṣètàn sọ dẹ ọ gbọdọ ẹran kan tí ó mú dé a sì tontọ́lọ̀ ń sọ ń bẹ̀ ni pé yóò dé maka nítorí pé o bá pa maka kàába náà ni tó o bá sì pa ní mìnà àyè maka náà ni so ẹran tí wọ́n bá bùn kàába èèyàn bọ́n lọ́nù ó lè jẹ́ èèyàn ṣe bẹ́ẹ̀ láti inú wa náfìlà ó sì lè jẹ́ pé èèyàn ṣe bẹ́ẹ̀ ẹni tó ṣe hajj àbẹ́ni tó ṣe hajj gbogbo àwọn ẹran yẹn ẹ pa ní mẹ́kà àwọn aláìní mẹ́kà lápò ní tí màá ṣẹlẹ̀ sí wọn. aleykum salaam. ṣé iye ọjọ́ orí tánà mi sallallahu alaihi wasallam sọ pé tọ́mọ bá ti ní iná ni kápá aláṣẹ láti ṣe sọ́lá ìyẹn tó bá ti kọ́dún méje sọmọ ọdún méje náà láàmú paláṣẹ kọ gbáwẹ̀ eléyìí kan ní nínú ọ̀rọ̀ tó wá gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àwọn hanabila so ṣùgbọ́n ọmọ mi kò tí pọ́dún méje ó lè gbìyànjú àti gbààwẹ̀ ní ọmọ ọdún márùn mẹ́fà ẹlòmíì sì lè pọ́ ọmọ ọdún mẹ́wàá tí ò lẹ́mìí àti gbààwẹ̀ so gbogbo ọmọ kọ̀ọ̀kan pẹ̀lú bára rẹ̀ bá ṣe lè gbà náà. Alaikum salaam. ǹjẹ́ àyẹ̀wò ni islam tó masjid al-aqsa sí ní jerusalem àyè ńlá ni àyè àpọ́nlé ni táwọn mùsùlùmí sì ní mọ́ṣáláṣí yẹn kì í ṣe táwọn míì iná ló ṣe yẹ pé àwọn míì náà ti ń lọ ọbẹ̀ ẹ rí i pé àwọn ń lọ wòran ni ètò òsì wòran wọn ni kò sálùwà lákọ wọlé so pé sọlá tí wọn máa ṣe ń bì lónà bá ló ń ṣe irú tẹ́ ẹ máa ṣe òun kí láà máa ṣe pé àwọn fọnù òun ti fọnù tó jọ mẹ́ta sọ àwọn parí àwọn patí àwọn fọsẹ̀ wọ́n tún wá ní káwọn náà ṣe Allahu Akbar àwọn náà ṣe sàlámù alaykum ẹ̀dì mùsùlùmí bọ̀ díẹ̀ díẹ̀ ni táwọn mùsùlùmí ń ṣí dọ̀là so but Islam sọ yìí pé sọlá ti ta bá ṣe ń bẹ̀ òun náà lọ́lá tó pọ̀ torí ẹ̀ là ń ṣe ń bẹ̀ lọ́n pé ká tó kú kọ́lọ́run ọba kó gbà fún wa ká lè lọ ṣe sọlá ti ń bẹ̀ láti ṣe sọlá ti Mẹ́kà asọláàtì Madina afẹsẹ sọláàtì náà ní Masjid al-Aqsa hadithi kan sọ pé sọláàtì kan tó bá ṣe ń bẹ ó ní ládàá ọgọ́rùn márùn sọlá hadithi mi sọ pé ó ní ládàá ọgọ́rùn méjì ó lé àádọ́ta sọláàtì two hundred and fifty sọlá tó wà fún àmọ́ pé wọn sọ dẹ́ńbẹ́ wọn sì nù rárá o torí àwọn yẹn pè ní haram torí ọ̀rọ̀ tí wọ́n máa ń sọ táwọn lárúbá tó kọ́ mọ̀ lẹ́nu pé. wọ́tálítò haramain kò nítumọ̀ tálítò haramain báwo ṣe haram wà lónà pé ẹ̀kẹta haramu méjèèjì bóòlù sí jẹ́ ẹ̀kẹta haramu méjèèjì masjid al-aqsa ń jẹ́ masjid al-aqsa àmọ́ kìí ṣe tálítò haramain torí pé haramani la ní haramani ò ní tálítò wọ́lẹ́lẹ̀kẹta náà. Alaikum salaam. Thank you. kálẹ̀ ń tọ́lẹ̀jà tọ́ba pé ogun wọn ti kú nínú omi adágún tó ṣe fún wa tó nídàájọ́ odò kò nídàájọ́ odò àmẹ́ja ni wọ́n ẹja kú àbọ̀ wà láàyè ẹ̀tọ́ ni kìí ṣe ibi tọ́wà tó fi kú lọ́jà lọ́dọ̀ wa o àmọ́ torí pé kí ni ẹ̀jà yàtọ̀ sáà díẹ̀.

àmọ́ tí ọba lọ kọ̀sẹ́ lọ rárá rárá rárá kọ́dà tó bá ṣe sọ látò tó ń lè rẹ̀ ó ní ládájú. Naam. Alaikum salaam. bẹ́ẹ̀ni ẹlẹ́yìn pàtàkì <coughs> nígbà tí ayé ti di ayé pollution táwọn èèyàn ń da májèlé sínú òkun lẹ́yìn náà ọ̀pọ̀lọpọ̀ waste product kódà tó ti dórí àwọn nuclear waste àwọn ìlú òyìnbó wà tán jẹ́ ká tẹ́kun á kó láti ìlú tiwọn wọ́n á rọ̀dà sínú òkun tiwa so gbogbo tó wà ní òkun lè bàjẹ́ so bàbá rí òkú ẹran ńlá kótó dípò àmàjẹ ọ̀dà kan ṣèwádìí. wọ́n ṣe ìwádìí tó pa láyé ìsìn tóró lè jẹ́ májèlé tí ó padà wá sí gbogbo ẹni tí máa ń jẹ náà ní ṣúta náà. àwọn kí ni ejò tó hàn nù omi tó wà kí nù omi ní máa ń gbé tó bá jẹ tí ègbérí ilẹ̀ rárá à ń bẹ̀ lọ́nkọ́ máa ó ṣe léèwọ̀ ká jẹ ìjò ó ní tẹ́ ẹ bá ti rí ẹ pa ǹjẹ́ má sì ní kẹ́ ẹ pa ẹ pa mí kíkọ̀ tó kẹ́ jẹ́ nù náà àríkùsọ ṣùgbọ́n sàṣà ẹni tó jí lẹ́yìn ìgbà tó rùn ti yọ ọ wá fẹ́ ṣe sọ̀láàtù alfẹ́dùr tí ọkọ̀ sí rọ̀kàtà alfẹ́dùr bẹ́ẹ̀ ni rọ̀kàtà alfẹ́dùr ni ó mú wa kó tó ṣe sọ̀láàtù sọ̀fì kí ẹ bá nàbí sallallahu alaihi wasallam ṣe ṣe náà àríkún sọ. dáadáa àkọ́kọ́ ṣọ́fẹ́ ìyẹn á kò sí wítìrì náà gbogbo ẹ̀ ẹ máa ṣe rọ́kà mẹ́ta ẹ lè papọ̀ kẹ́ sálámù ẹ̀yọ̀ kan. na. ẹni jókòó láàrin o ẹ ti ṣe méjì yẹn tún dìde nà àtàyà <clears throat> kan. aleykum salaam. àkọ́kọ́ tẹ̀yìn ò fi bá sọ̀látù ìṣá nígbà táwọn ẹrú ọlọ́run ṣe. mẹ́kà ṣe páàkàn máa pín nǹkan kan tọkọ̀tọ̀ ẹni tí wọ́n sọ wípé tọkọ̀tọ̀ kọ̀ mọ̀ òfin ọlọ́run gbọ́lẹ́ lọ tẹ̀yìn ò ti ṣe ìṣá pẹ̀lú imam wọ́n dúró ti di àwọn ń bọ̀ ẹ kọ̀kọ́ sàlàyé náà. ìmáàmù ti bẹ̀rẹ̀ sọ̀látùl ìṣá láti aago mẹ́jọ gẹ́ẹ́rẹ́gẹ́ aago mẹ́jọ kù ẹ̀sìn máa pé sọ̀látùl ìṣá ò tí tò si ṣe láṣẹ ilẹ̀ kọ́mọ́bà àgbà tó eléyìí kọ̀tọ́ka ṣe lẹ́yìn rẹ̀ wọ́n á ní tó bá ṣe tó fi di pásíkò tí ń àwọn wà á darapọ̀ mọ́ pẹ̀lú àníyàn pé àwọn fẹ́ se ìṣá ńgbà tí tó ti bọ́ sásìkò ìṣáì ṣe ń tí àwọn ṣe ń da kọ̀dá ẹ sọ tí ọba agbọ́ ẹ jà níjà ẹ fi pa ìṣesọ láti kankan kókó rẹ̀ tó tó mọ̀jà á pàdánù á ṣàṣe dànù tí ọba sì gbọ́ kọ́ gbà láti yín lákòókò ẹ ti mọ̀ pẹ́ni tí sọ láti lè ṣá rẹ̀ ṣe láti lè ṣá rẹ̀ àyè si se tarawih àfi lẹ́yìn sọ̀látù lè ṣe àtọ́ lálàáfíà iṣẹ́ rẹ̀ ọ̀la lálàáfíà tarawih rẹ̀ náà ń kọ́ kò lè lálàáfíà náà. torí náà tó wá lọ darapọ̀ mọ́ ń ṣe náà tó wá jẹ́ pé kíni. <laughs> ìmáàmù ìwọ tí ìfẹsẹ̀ òru lọ fẹ́ se ìmáàmù rẹ̀ sì pa wítìrì pọ̀ rákà mẹ́ta wọ́n fẹ́ ṣe méjì kọ́ máa lọ kó tó sọ ẹyọ kan yẹn ìmáàmù wa papọ̀ ti mọ̀ pé irú rẹ̀ ń bẹ lẹ́yìn báwo ló ti ṣe màdùn bá jókòó tó bá ṣàtàyà tó bá sálámà wò ní sálámà wàá dìde wàá fi rákà kan àmọ́ onídàá ní àpé wítìrì ni wọ́n fẹ́ ṣe tàràwé náà ló ń bá lọ. Alaikum salaam. èèyàn jọ ń jẹ sàhùr ó sì gbà ọ dáadáa sọsọ àti dàníyàn kò tó sùn kó gbà ọ lọ́la tí ọba jẹ sàhùr àwẹ̀ rẹ wà ṣùgbọ́n èèyàn gbọ́dọ̀ máa màmá fi sàhùr sílẹ̀ torí tí èèyàn bá ṣe bẹ́ẹ̀ èèyàn takwasẹ̀ ànábì sallallahu alaihi wasallam èèyàn sì ní jẹ́ni tí ó rà àlùbáríkà tòrọ́ ni tasaharu asẹ́nu ẹ̀jẹ̀ sáré fa inna fi sàhóòrì báraka torí pé àlùbáríkà ń bẹnu jíjẹ sàhóò èèyàn nílò àlùbáríkà èèyàn jẹ a sọ pé kìí ṣe pé ká jẹ kan tí ó tù wá pọ̀ jù kó náà kó ṣe kó kélé kan lèèyàn jẹ pẹ̀lú ẹ̀mí pé wọ́n ń tẹ̀lé tá a nàbì sallallahu alaihi wasallam wọ́n sì ń jẹ́ kí n lè bá a lágbára láti sin lọ. kọ̀tọ́ kọ̀tọ́ wọn lágbè kọ́rùn-ún táwọn máa ṣe fọ́ọ̀mà láwùjọ yorùbá ọmọ ọmọ máa dákú àbí ọmọ ń gbé yín kó lè ba àwùlá làásìá kọ́ máa máa yàgbẹ́ ọ̀tọ̀ oògùn lélẹ̀ yẹn èèwọ̀ sí lọ́lọ́run ṣe àgbékọ́rùn tíṣẹ̀rí à ń sọ ń bẹ̀ yẹn ó náà ní bàtà bàtà lásán tó gbé kọ́rùn tí ọjà mì fún gbogbo ẹni tó bá ti rí pé ẹran yìí ò tọ́lọ̀ nù ìtumọ̀ eléyìí àmọ́ àgbékọ́rùn yóò bá owó ẹyọ àbí ẹ̀kọ́ ni àwọn kìnnì kan bí ojú eyín ọ̀ka eyín ejò wọ́n lè di gbogbo ẹ̀pọ̀ mọ́ra wọn bẹ̀ àbí òrùka gbóná wọ́n lè gbé kọ́mọ lọ́rùn wọ́n ti wọ́n gbé kọ́mọ lọ́rùn kọ̀tọ́nù ẹ̀sìn ọlọ́run torí pé anabi sallallahu alaihi wasallam sọ pé man allaqa tamimatan fala Allahu lahu ẹnikẹ́ni tó bá gbé nǹkan kọ́rùn bẹ́ẹ̀ àbó gbé kọ́ nǹkan kan bóyá ṣọ́ọ̀bù bóyá mọ́tò bóyá lé àbí yàrá ọlọ́run ọ̀bùn ní gbọ́ bùkátà rẹ̀ ó sì tún sọ ọ́nà àdéhùn mi ó ní ṣíṣe gbogbo nǹkan yẹn shirk inna ruqa wat-tama'ima wat-tiwalata shirk gbogbo à ń pọ̀fọ̀ à ń pọ́gẹ̀dẹ̀ bákan náà gbogbo ń tà ń sokọ́ tà ń gbérọ̀ àti oògùn tí ìyàwó ṣe kọ́kọ́ lé nífẹ̀ẹ́ rẹ̀ àbọ̀kọ náà ló ṣe kí ìyàwó lé nífẹ̀ẹ́ rẹ̀ ànábì ní gbogbo ẹ̀ṣẹ̀ bọ́ gbogbo ìtàwọn èèyàn ń ṣe wọn ẹbọ ni ẹ̀sìn mọ̀ pé àwọn òwe ìsìláàmù ló ṣe àwọn náà ní àṣà àwọn baba ńlá àwọn àwọn baba ńlá àwọn ọ̀sẹ̀ bọ̀ náà. ẹnì kan wà ní mọ́sálásí mọ́sálásí wa ó nímọ̀ wàá rí pé nínú ṣe ó máa ń tẹ̀yàn nì. tó bá ti dá lójú pé máa ń tẹ̀yàn nì ẹ gbọ́dọ̀ ṣe sọ láti lẹ́yìn ẹ̀ tó bá pọ̀ ní ìmọ̀ torí pé ẹni tí ń tẹ̀yàn nì túmọ̀ rẹ̀ ni pé òun ń tara yanrìn tó ń tẹ̀ nímọ̀ nípa ń tẹ̀yàn ọ̀mà àfọlọ́ ẹnikẹ́ni tó bá sì ti ṣe bẹ́ẹ̀ ó di kíni ó di káfíìrì lábẹ́ òfin ọlọ́ kò sì tọ́kì ń dẹjú lẹ̀ kí n máa ṣe sọ láti lẹ́yìn káfíìrì èyí kọ́ tí mi pera mi kọ́ lọ́jà ntí sẹ̀rí àní mo jẹ́ látàrí tí mo ṣe òun ní bàbàrà sẹ́yìn kí káfíìrì kàn ní pera rẹ̀ káfíìrì nítorí pé kékan ìpera rẹ̀ ló purọ́ kẹ́ bá ṣe èrè kí n ṣe pera ẹ̀ lásìwín tò nítorí délé òun tí sẹ̀rí àpè lọ́jà bẹ́ẹ̀ bó fóun bá lò àbọ̀ ń bá ṣe zìnà gbangba tí yẹn ti ṣẹ́yàwó lèyàn fi ń rò bẹ́ẹ̀ náà alifájàre sì ti yọ kí ṣẹlẹ̀ wọn tó ṣẹlẹ̀ kò sí wàhálà ǹgbà tí èsì pọ̀ ló pè oorun ni kò sí wàhálà yọ lọ wẹ̀ yóò sì máa bá ọ̀rẹ́ rẹ̀ lọ. láàkín ẹnìkan béèrè béèrè kan lónìí ó ní ẹnìkan ní ṣiṣẹ́ ọ̀kadà ó wá gbé obìnrin nàtọ́ wá gbé obìnrin ọ̀sẹ̀ ẹ̀mọ́ káwọn náà á ti sọ pé ẹ̀mọ́ gbòbí màmọ́ wọn ò ní gbọ́ wọn ò ní gbà sẹ́mọ̀ kí wọ́n ní àwọn oríṣiríṣi táàkì tó lè tẹ́ bírèkì tó ń tì ń pọ̀ mú bò lẹ́yìn ó lè tẹ́ bírèkì ó dì má ọlọ́lọ́mọ ètò ṣe bẹ̀ kò sọ àmọ́ sáà ni òun gbé obìnrin

náà àwọn ẹnìkan àwọn ẹnìkan torí kìí ṣe pọ̀ ṣe zìnà kìí ṣe pọ̀ bómi lò àjẹbù ṣèjẹ ẹni tó ní ẹnìkan náà tó béèrè bá àárín àná náà ó ní òun ti mara òun wọn wọn ìpera wọn lára wọn ó ti mara rẹ̀ bó ṣe yẹ náà pé tó ń bá ti gbọ́ kódà tó bá pé lórí sẹ́ẹ̀tì torí ẹlòmíì ò gbádùn tó ń bá ti òun lórí ó ti ara irọ́ lásán wọn á ní níbi iṣẹ́ wọn á ń bóbìnrin kan sọ̀rọ̀ pé kí ló dé tí lágbájá wàá ibi iṣẹ́ má ẹ ọlọ́pàá tí wọ́n á rètò ẹ̀ kò jẹ́ wá ibi iṣẹ́ má ó ní ọwọ́ pọ́lọ́pàá tí wọ́n rètò ẹ̀ tó ń gbọ́n ó ti dààmú ní yàrá áà ó ti dà rẹ̀ wọn á ní kí ni ìdájọ́ àwẹ̀ àwẹ̀ ti bàjẹ́ ọ̀daràn sí ni ọ torí wà lójú ọjà ó ti mọ̀ pé bọ́n bá ti gbóhùn obìnrin wàhálà òun rí òtún wá ń gbóhùn rẹ̀ òtún wá ń sọ̀rọ̀ burúkú. ilé ìjẹ́bù ti ṣe jẹ́ subhanakallahumma wa bihamdik